jẹ́ fashion ni. n bọ o kú o dédúwe ẹ máa kú lọ. ìlú ti dé ti bí kò sí bátìrì bẹ́ẹ̀. akulẹ kí ni àwọn tó kù mí wọlé o wọ́n dájú ju èmi lọ wá páyín pákópá. báwo báwo báwo dáríwá kó báwo dáríwá kó. bọ́sí mi báyìí tí bá ti ti ọ̀dọ́ yìí ṣá máa mú sí omi. ó ti yé mi sá gbogbo ẹjọ náà tó bá tẹ̀jú lè lẹ́mọ nítorí tí ò lé ó máa ń gbóná tó bá ti yẹ tó pẹ́ ẹ bá ojú ẹ. ó yá mú tirẹ̀ náà wàhálà mi rẹ̀. sọ́sibẹ̀. yéle. wàhálà mi. ẹ fún ilé náà rẹ sọ. rúbọ̀ òyà wèrè fún mi kọ́ fọ́. ìyẹn ta ìyẹn ta ẹ sì dọdọ ká lọ sọ. a bẹ pàtí kan. a máa wà. ṣé ìyá wèrè ṣé àlè máa àní máa lo ẹ̀jẹ̀ nílẹ̀ àní máa lo ẹ̀jẹ̀ àní máa lo ẹ̀jẹ̀ ẹ sà ọ̀rọ̀ ọlọ́run yẹ ó sì ní agbára kọ́ mi ní ọ̀rọ̀ rẹ̀ kí n sì lè jẹ tìrẹ. Old Testament New Testament. ṣe is fashion. ṣe ìjà wèrè wá ẹ fi ti kí sáré fún kí sáré. ẹ fi ti ọ̀rọ̀ ọlọ́run lẹ̀ ìtọ́nà kẹta mi lọ. jẹ́ni bá dára rìn ni. àdàkọ̀ tóòtù kan ló wà wájú. kí lẹ fẹ́ kí n ṣe fún yín o. Ah, bàbá ẹ̀yin láwa rí o. èmi náà lẹ rí yìí. èèyàn kan ló fún wa ní àdírẹ́sì ọ̀dọ̀ yín yìí ó dẹ̀ ní tá a bá ti débi gbogbo nǹkan tá a bá fẹ́ ẹ máa ṣe fún wa ẹ wò bẹ́ ṣe ń wò wá yìí ó le gidi ni wá o a dẹ̀ fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ kápá ayé má kà wá kọ́ má rí wa mú. èmi yẹn ṣiṣẹ́ fólè olè tí a jẹ́ ẹni ó júwe fún yín ò mọ̀ rí yẹn kò mọ̀ rí bí júwe fún yín nǹkan tẹ́lẹ̀ yẹn sọ fún wa ni pé tá a bá dọ̀dọ̀ yìí ẹ máa ṣe fún wa. àdúrà tiẹ̀ mẹ́. bàbá gẹ́gẹ́ fáyọ̀sì jáyẹ̀sì àgbà lọ́wọ́ mẹ́rin làwà balẹ̀ jọ̀ǹtọ̀lọ̀ àwa la lọ tán olóhùn kígbe irinṣẹ́ wo tí pè níṣẹ́ rí fáyọ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yìí kò sí ìbọn tó lè ráńdù ṣùgbọ́n a fẹ́ kí irinṣẹ́ yẹn pé a kàn fẹ́ máa àfẹ́ àká máa dìsàfíà oògùn afẹ́ ìgangan là ń fẹ́ tó gbójú dáadáa a fẹ́ máa bá fẹ́fẹ́ múlẹ̀ a fẹ́ máa bá fẹ́fẹ́ sọ̀rọ̀. bàbá a máa kọ́lé gidi fún yín a dẹ̀ máa ra mọ́tò bòbìnrin fún yín <laughs> iṣẹ́ tèmi pé mi ju gbogbo ibi tẹ̀ ń yà sí òun lọ ẹni ó júwe bí fún yín àtẹ̀yìn tẹ́ ẹ wá bá mi níyìn ó dàbí ẹni pé ọpọlọ ẹ̀yin méjèèjì ń gbọ̀n ó lè ti á jẹ́ ṣiṣẹ́ fún mi iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ. bàbá ó dàgbẹ́ ìgbọ́n nǹkan tá sọ ilé gidi là ń sọ̀rọ̀ nípa ẹ̀ o àti mọ́tò bọ̀gì ni tó yẹ kó tó máa rí yín bẹ́ẹ̀ iṣẹ́ yín máa tún improve sí. etí rẹ ló di etí rẹ ló di mo ní mi èsì sẹ́fọ́lẹ̀ ẹ̀kọ́ lárin ẹ jáde kú láàrin. mo ní ẹ kú láàrin. àwọn olófò olè ẹ máa wọ àwọn wọ̀nyí àyà máa kò wọ́n o ṣé wàá sọ fún yín pé ó lè mò ń ṣiṣẹ́ fún ni àbírú àwọn ọmọ wo rèé ìwọ ọlọ́run ọmọ ọmọ jẹ mọ òrò òjì ọmọ agbọ ti kú yọ. àmọ́ àwọn tí àwọn àlejò tí mo rí tó bọ̀tà tẹ nígbólóhùn aṣọ ìtẹ́jọ́ ń dà kankan pọ̀ kí ni wọ́n bá wà gan. àwọn èèyàn ṣàlejò gidi olè ní àná olè ní àná wọ́n fẹ́ kẹ́mi ọmọ àṣoògùn fólè níbo ni yóò ti wáyé rí. ìyún àwọn tèmi rí tó bọ̀tà. olè ní ọ̀tẹ̀. àwọn ọmọ ológo àwọn ọmọ tó ṣe pé téèyàn bá ní lára èèyàn èèyàn ti dẹni pàtàkì àwọn ọmọ tó ṣe rí tó ṣe mú yan àwọn lè ń pè lólè bá mi ẹ wo ẹ jẹ́ kí sọ kọ́kọ́ fún yín ẹni tí ìfà ò bá tó sí olóǹpẹ̀ lára mu o ṣe irú àwọn ọmọ yìí àwọn tó yẹ kí wọ́n máa ṣiṣẹ́ gidi fún ni o ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín ẹ ti bí wò ṣé àwọn ìyá aláta ìyá elépo ìyá amúkálà tẹ́ ń ṣiṣẹ́ fún tí wọ́n fún yín one thousand fún yín two thousand tá a fi ń gbé irú inú ilé jágàjàgà yìí abẹ́mọ̀ púpọ̀ sẹ́ni tó mọ bẹ́ẹ̀ ṣe lágbára tó nínú ìlú yìí gbogbo èèyàn ló mọ̀ pé alágbára ńlá pàtàkì nìyí àmọ́ wọn bá wà wá délé irú ilé tá à ń gbé nìyí ṣe é rò pé ó wà òkè táwọn. ṣé ìwọ ló rán wọn sí mi kí wọn wá bá mi ni. dáhùn. ẹ kí n tèmi èmi ò rí wọn rí àmọ́ ìrì tí mo kàn rí wọn wọ́n jọ èèyàn téèyàn lè máa rí mọ́ọ̀yàn. Hmm. mi ò ṣiṣẹ́ fólè o tí n bá ṣiṣẹ́ fólè tí ìṣe rẹ̀ bá délẹ̀ yóò kàn ọ́ yóò kàn mí ìwọ̀nba tí mò ń ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ o ti tẹ́ ń lọ́rùn o ti gbọ́ èmi ò lè ṣiṣẹ́ fólè o n ò lè jẹ́ kẹ́nìkan wá kó bá gbèsè ayé mi o tó bá sì ti kó bá mi yóò ràn ọ́ o. jọ torí Ọlọ́run má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o jọ kọ́ mi o. ó yẹ kẹ́ trust mi mi ò kí ń ṣe irú ọmọ bẹ́ẹ̀ yẹn. mo mọ̀ bọ̀ tó oríṣiríṣi la gbọ́ pọ̀ ọmọ school yín. Ah, wo wo wo wo wo wo ẹ wá ẹ wá ẹ wá ẹ má bàa mi fi àwàdà ṣe ẹ̀yẹ o ta ló kówó mi nú wardrobe. ta ló fẹ́ gbowó yìí dájú bóyá misplace ẹ̀ ni. mò ń tòògbé ni mò ń tó mò ń sùn lọ ni ni mo fi lọ. ṣé bí photoshed ló fẹ́ gbowó yín dáadé ẹ wọ́wọ́ ìdáadáa. ẹ tẹ́ ẹ bá jẹ́wọ́ fún mi kò sí nǹkan tí mi ò lè fi wá owó yìí o tẹ́ ẹ bá jẹ́wọ́ ẹni tó gbé inú yín o kò sí nǹkan tí mi ò lè fi wá owó mi o. dáadé ẹni sùn ẹ jẹ́ kí ṣèyí dé. mo jẹ́rìí ọmọ mi ṣèyí ṣèyí àwòṣèyí ṣẹ̀ṣẹ̀ ń gbénu ilé yìí ni mo ní ò jẹ́ gbowó mi ẹ tó bá gbowó mi nù yín ni kò yá jẹ́wọ́. ṣé mi pẹ̀lẹ́ wá jẹ́ sí. èmi ò gbowó yín o mi ò gbowó yín o. Hmm. ìwọ àtọmọ ẹ tẹ nínú o tẹ nínú torí nǹkan tèmi lè fi wá owó mi ntí mo lè fi wá owó mi á yà yín lẹ́nu o. dáàdi kò lè gbowó yín. wo ó dèmi àti ẹ o ṣé ò fọwọ́ kun wo bàbá ẹ o mo mọ̀ pé bí bàbá ẹ ṣe sọ pé ó máa fi nǹkan tó wù ú wá yẹn ó máa wá o. mo mi ò lè kẹ́ jẹ́rìí mi ṣé mo ṣe rí ẹ̀rí mi. ó jẹ́ kí bàbá ẹ̀rín lẹ̀ àìjáfara lè wù. kí ló kí n fẹsẹ̀ rù ní. àbàbà nǹkan ah. dákun. Ah. Ah. Ah. àyílára epo nira àyílára epo nira ò jẹun ọ̀bọ̀wọ̀ bẹ̀rù ọ̀wọ̀ olú òwòrò àgbàgbà òwòrò ọ̀dádá òhèhè ìrì ọ̀sẹ̀ ohun ọ̀rọ̀ ọmọ kékèké dìtẹ̀ wọn láwọn onílé awódé àwọn àgbààgbà bẹ̀ láwọn oníbẹ̀ tẹ̀. Ah. Ah. atẹ́gùn lásán ló fẹ́ sí i ah. atẹ́gùn lásán ló fẹ́ sí i n ti ṣe òní rárá. bàbá bàbá ẹ ṣe ẹ ṣe bàbá. bàbá ẹ ṣé. ara rẹ ti ṣe. Ah, bàbá ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ a máa ju yín ṣe bàbá tẹ bá ṣe ń dè a máa dè tẹ bá ṣe ń tú a máa tú ẹ ṣé mo dúpẹ́ o. lọ́ọ̀rì bá ń gbé ẹni wá ọgbẹ́ nìkan wá. kí ló dé aláti ẹjọ́ ẹ̀ àjọsọ̀rọ̀ mọ́rán-mọ́rán-mọ́rán ò wá rí mi mọ́ ò wá sá ọ̀dọ̀ mi tì ò wá sọ́dọ̀ mi mọ́. ẹ̀gbọ́n mi kò rí bẹ́ẹ̀ o ẹ má bínú tẹ bá rí nǹkan tó ń bá mi fà kò ń ṣe kékeré o bíi kí ni. àwọn olè wọ́n wá já ṣọ́ọ̀pù mi gbogbo ẹrù bẹ̀ pátápátá ni wọ́n kó lọ láì ṣẹ́kùn kẹyọ kan. Ah! Ah! dúnà ṣé ṣọ́ọ̀pù tiẹ̀ nìkan ni wọ́n já. rárá gbogbo àwọn ṣọ́ọ̀pù tó a bá ṣe tẹ̀léra wọn bíi márùn bíi mẹ́fà gbogbo ẹ̀ pátápátá náà já tọ́kẹ́rù bẹ̀ lọ. oh my god ah! kò sí security kankan ni. a ní àwọn ọlọ́dẹ àwọn ọlọ́dẹ yẹn gan wọn náà rí olè yẹn pé tó bẹ̀rẹ̀ sí ní lè lọ ẹ wá mọ ohun tó ṣẹlẹ̀ wọ́n ní àdá kan àti torchlight kan ló mú dání bọ̀ gbogbo bọ́n ṣe le tó àkàsẹ́yìn ni wọ́n ń kásẹ́yìn wọn ò bá. àdá kan àti torchlight kan. mi ò gbàgbọ́ nínú gbogbo pé àwọn àṣàṣẹ́yìn náà ṣàyẹn kí ló dé tẹ̀yìn ẹ̀yìn ò fọ́ọ̀mù ọlọ́pàá kan fún yín ní security ládùúgbò yẹn. ẹ̀gbọ́n mi ọlọ́pàá ọ̀rọ̀ ọlọ́pàá lẹ sọ báyẹn tó máa sọ pé ká mówó wá. irọ́ o ọlọ́pàá ò ní béèrè owó lọ́wọ́ yín o. ẹ rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ̀wé gẹ́gẹ́ bíi community tí wọ́n pa ẹ̀fẹ́ security kí ni wọ́n wà fún ọ̀rẹ́ wa ni wọ́n. Hm. kí a máa sọ fáwọn ọ̀rẹ́ mi náà àtàwọn tá a jọ ní ṣọ́ọ̀pù ń bẹ̀. pẹ̀lẹ́ o báwo ló ṣe wá ń. ọlọ́run ṣe ìyanu o ṣe ẹsẹ̀ rí ọ̀rẹ́ mi mo jèrè ọlá yẹn gbà tó nǹkan kan gbọ́ tẹ bá rí owó tó kọ́kọ́ wá gbé fún mi dẹ̀nà àwọn èèyàn míì náà lọ́tún lọ́sì gbogbo wọn wọ́n ṣà ń dá sí ọlọ́run ṣe ìyanu. Ah, ẹ ṣé ẹ̀gbọ́n mi ẹ ṣé ẹ ṣé gan ni yes ẹ ṣé gan ni. mọ́tò mẹ́wàá máa lọ lé èyí mo ṣe tó. <laughs> ilé mi ti bá wò ọkọ mi ti lọ rìn àjò tó o ṣe gbàgbé ni pé onígi eléèdú ni yóò rìn kí gbogbo abúlé kó tó rigi tó lè dáa fèèdú ni ó dẹ̀ yóò sùn méjì ò tó dé èwo fún gbádùn rẹ gan. n mò ń sọ kàn ẹ̀ n mò ń sọ kàn ẹ̀ ṣé orílẹ̀-èdè mú ìṣe ọkọ tèmi náà pé kí ọ̀bá láṣẹ bẹ́ẹ̀ ìyàwó mi káìsí mo ṣe máa rò kò jẹ́ kí mi náà jẹ́ kí n máa lọ mm, ní iyọ̀ yìí mo jẹ́ ilé ètò nù nǹkan nìkan dẹ́ẹ̀ tó nù nǹkan nìkan wọ́n pa gbogbo oyún tí ó jẹ́ wáyé títà tó ṣàgbèsò náà lọ́ọ́ máa ń rédè máa ń rédè. ó dà ó dà ó dà máa fi kọ́ndíṣọ̀ kan sí hmm. kò lágbára jẹ kàn sí lọ́mọ. ẹyin náà ti dáa. wà á má ní ìjọba. ọwọ́ àsùn tàbá tó máa jí ní ìrọ̀lẹ́. Ah, eh. kí n bá máa ṣe ẹ̀kọ́ iṣẹ́ máa sùn lọ́wọ́. mọ̀mọ́ bí wàá ti ṣe. ọmọ eh. kò ti máa ṣe lórí òun rẹ̀ lórí ẹ̀kọ́ olè olè ajọ mi olè olè olè olè olè olè olè. ẹ dúró lè pé mo tẹ̀ sá káàkiri gan-an kí ló ń lé mi kí ni mò ń lé èmi èmi bọ̀ díẹ̀ kù fúnra mi tí adìyẹ tó bá sàbálẹ̀ yìí apá òun dà gbogbo tí èmi bọ̀dé ṣe lénìí ó di àṣegbé ẹ wo gbogbo ẹnikẹ́ni tó bá kò mí lọ́nà lénìí kẹ́ ẹ yẹ mi sí ni o ìtí mo ṣe lénìí kò gbọ́dọ̀ wọ́n mi. ẹbí ọjọ́ méjì kílẹ̀ sì gbọ́dọ̀ ṣáájú sáádà mọ́ ni àfẹ́ rí lónìí lọ́sàn gan lọ́sàn gan lọ́sàn gan wáyé wáyé wáyé wáyé sóòní ìwé wo lónìí ìwé lónìí ìwé lónìí. yìí bá bẹ̀rẹ̀ kẹ́ bá mi jẹ́ sẹ́ẹ̀rí ó mú ṣòkòtò mi. <laughs> dani èyí ṣe ṣòkòtò tó mú yẹn lè dùn mí. owó ìwà ń bẹ eh. owó deliver tó tipa àjọ méjì wa. Ah, àgbẹ̀ dáìbà ni mí òun rẹ̀ kọ́ bá mi kó àjọ. ọdún mi kẹ́ mi lójú ọ̀hún ọ̀hún wà. àárí à èmi kà èmi kọ́ ìyálé mi jẹ́ mi kà ìyálé mi jẹ́ mi kà. kiri kiri kiri tuba ibi ló fọwọ́ sí ṣòkòtò da ẹ bọ́ ṣòkòtò nìyẹn ẹ bọ́ ṣòkòtò nìyẹn. ẹ jẹ́ wọn bọ̀. Ah. ojú méjì ló lè máa ní pẹ́sẹ́ wo ojú patu lọ́dọ̀ gbé wa ó sì wá tẹ́ kí. ojú tí bí nàbí kò sanra díẹ̀. kí ló wá dé tẹ̀ ń dá wa olórí ọ̀dọ̀ ẹ̀ ṣóhun èmi rí dáadáa ìpàkọ́rọ̀ òyìnbí ó kù pàjù ìlọ ń bọ̀ jáde ah, tọmọ wa. ìyá lójú ó dúdú. sọ pàdé lọ́nà torí owó tí ó fún mi wà ń bẹ̀ owó tó owó lọkọ mi ò fún mi ṣe pàtàkì eh, eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe rẹ máa kó fún ẹ àwọn máa kọ́kọ́ yọ owó nípa nípa owó ọjọ́ méjì ìbákùn lè máa fún ẹ eh, máa fẹ́ iná o máa fẹ́ iná o máa fẹ́ iná o. ẹ ẹ ó ní green nìyí tẹ́lá ti rí ẹ̀sà mu. wo ọgbọ́n kò mi o dúró bẹ́ẹ̀ à ń bọ̀ ni o tá bá ti rí ìwọlé là ń padà bọ̀ àwọn wo ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ ẹ̀yin ẹgbà báyìí ẹ̀yin ẹgbà yín ẹgbà bí ẹ̀yin ẹgbà bí àwọn ọgbà bí ẹ̀yin ẹ̀ka lọ ẹ̀yin ẹ̀ka lọ báyìí ẹ̀yin ẹ̀ka lọ báyìí. ẹ ìyàwó yín tẹ̀lé à. ó mà ṣe o aláyé aláyé. ẹ wo kẹ́mi mo fẹ́ lọ rí. dúró kó dúró kó báyìí. bẹ̀lẹ̀ wúwojú ẹ̀ pẹ̀lẹ́ báwo dẹ ni. gègé ni tèmi mo mú ni èmi kò mo mú ni ìyá oníyà mo jẹ. má bínú ọ̀rẹ́ wa báwo dẹ ni ṣé kò pọ̀ jù gbogbo rí ẹ ẹ wo bọ́n ṣe lòyàn tẹ́jẹ́ ìyọ ní gbogbo ojú ẹ̀ báyìí. ọmọ mi ìrìn wọn ní láìsí bí ẹ ṣe ń wọ̀ mo dẹ̀ bóde yé ń jẹjẹ mi ó wá ní ó dẹ̀ sọ pé èmi ni èmi ni àga lórí burúkú wúmọ̀ yẹn ṣé mo jọyàn tán wá ni ṣé mo jẹni tẹ̀ wá. o ò jẹun tó wá lóòótọ́ ọ kí n béèrè question kan lọ́wọ́ yín irú ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ tá ń lékẹ́ tó jáde kúrò nílé lára ẹ̀ àyàndà bí èsì yẹn wọ́pọ̀ bí mo ṣe di kòtò lọ́wọ́ mi láàárọ̀ mo dẹ̀ gbọ́ ní dẹ̀ bá wa aṣọ òdì máa ń kó fa o mo dẹ̀ máa ṣọ́ mi mo dẹ̀ yí sóli pé àwọn ọlọ́jà tó ń ké lọ́dọ̀ wa owó ajábọ̀ lọ́wọ́ wọn kí n lọ kó o mo ṣe ń ju bíléètì bọ̀ ni o mo dẹ̀ kọjá láàrin ọgbà àwọn tó fẹ́ lọ dìbò ni o àdébọ̀dẹ̀ ìbò mi mọ́yọ́ ni òun rè òun rè òun rè ẹ wá gbà mí. sorry sorry so tìtorí aṣọ òdì tó wọ̀ yìí òun ló wá kó ìyà tó jẹ yìí báyìí báyìí ó dáa kò burú ah àmọ́ tó ń gbé sínú ẹ̀. no mi ò sọ bẹ́ẹ̀ pàǹkàrà yẹn náà lélẹ̀ mi ò sọ fún ẹ pàǹkàrà yẹn lélẹ̀ ṣáà ní sòrò. so torí owó kékeré iná fẹ́ lu ẹ̀bí ẹni tó fẹ́ kú eléyìí ah, tún ga o ṣàgbà aṣọ òdì tó wọ̀ lórí ẹ̀ lọ́wọ́ o ìgbà míì èèyàn máa ń kó fà lókè ibi tí mo ti ń lọ gan lélẹ̀ ó dà lọ́nà kó fi jẹun. brother múlé lọ́wọ́ múlé lọ́wọ́ múlé lọ́wọ́ ó yà nsọ́nulé nsọ́nulé ah. Hmm. níbo ni ṣèyí wá wà báyìí ẹkún òkè wa sùn. ó ń sọkún ó ń pẹ́ kó tó ṣẹ̀jẹ̀ ah ọlọ́run ẹlẹ́dàá mi ẹ kí ni mo wàá ṣe ta ni mo ṣe ẹ kì í ṣe pé mo kúkú bí wọn púpọ̀ rẹ́kẹrẹ́kẹ́ tábà sọ pé wọ́n ti pọ̀ jù nìkan ṣe ya nǹkan ń bẹ̀ ṣé iyán tí ò bá pọ̀ ó yẹ kó tún ní kókó. dáàdi ẹ má jẹ́ ká wọ́rọ́ ṣèyí báyìí o ọwọ́ ọmọ yóò ṣojú lásán o ẹ mọ pọmọ yìí ẹ ń lẹ nífẹ̀ẹ́ jù ẹ dẹ̀ máa ń tọ́ ẹ máa ń ṣe nǹkan fọmọ yìí gan so mi ò pàwọ̀ ẹ̀yọ́ ojú lásán ni ẹ má jẹ́ àwò báyìí bó jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ àmúlọ èyí tẹkàn mí kanlẹ̀ mí kanlẹ̀ ẹ jẹ́ àlọ sí ṣọ́ọ̀ṣì tábà mọ ọmọ yìí débẹ̀ àárín nǹkan tó máa bá wa ṣe sí. ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tá a lọ lánàá tá a lọ ń jẹ tá a dédé débẹ̀ lónìí. ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ̀ ẹ̀yin àwòṣẹ̀yẹ ẹ lọ bá wọṣẹ ìyá mi kan ṣe fún wa. ìyẹn o ṣeun o ṣeun àwọn oṣẹ yẹn ni máa lọ bá ẹlẹ́dàá mi. àwọn oṣẹ yẹn gbà mí o ọ̀ràn ti dé o. èyí ṣe. àdá kan tọ́ọ̀sì kan àṣé ara mi ni tó ti rún. kínú. ọmọ mi ṣe yìí aṣọ ní àdá kan tọ́ọ̀sì kan tó kìkì rẹ̀ kan káàkiri ìgboro bó ń jalè ojú ara mi báyìí ni mo fi rí kálẹ̀ nìkan ló wá sọ fún mi òun ni wọ́n ń bà á jẹ́ ni ó ti múra tán tó fẹ́ mọ́ ọ lọ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ìmọ̀ nǹkan tó ti gbé mi jáde ni mo bá rí àdá kan tọ́ọ̀sì kan àṣewọ ni. kí ni ń dààmú àwọn ọmọ yìí kí ni tó béèrè lọ́wọ́ rẹ tó. gbà mí o. ọ̀dà ẹ farabalẹ̀ ẹni sùúrù náà ìfà ọgbà òwèrè ń tẹ́lú ọ̀pẹ̀ máa gbọ́ mèsì karagba akọ́nilọ́rùn bí iye kan ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí jújì ẹ̀jẹ̀ àwọ̀dò iwájú ọpọ́n fa ọgbọ́ èèyàn ọpọ́n fa ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kànnà ló sì àárín ọpọ́n fàrẹ̀ ìta ọ̀run ilẹ̀ ọ̀tẹ̀rẹ̀ ọgbọ́ bàbá fẹ́mọ lójú àríná bá bu mọ lẹ́sìn àárín ògbè bàràbà lágẹ̀ẹ́ ti sọ́nsọ́ orí ẹ̀ lóògùn tó bá fún àgbèrè ọmọ akàrùn mọ́yìn ọmọ akàkùn ọ̀run mọ́lẹ̀ ẹ̀ purọ́ ẹmu alẹ mọ ẹkúrọ ọmọ ọmọ tí mo bí. ẹkúrọ ẹkúrọ ẹmu ọmọ wa bá mi yóò lò bí ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ mi tí wọ́n fi ṣèṣura fún un. bí ó lọ́dún kan bí ó tiẹ̀ mọ gbé ìyá ni kó bá yọ lójú ẹ̀ kó mọ jalè mọ́. ìyàn kú ń bẹ. ìbá lórúkọ jẹ́ ní ibi tá a gbajúmọ̀ dé nígboro ah, lọ ah. yìí táwa pé ọmọ tèmi ni àdá kan tọ́ọ̀sì kan ah, òkìkìtì kan. ẹ fi yún lẹ ẹ fi yún lẹ wọn mú kó wọn mú kó lójú ẹ èyí náà ti ṣe tó pọ̀ fún mi owó iléèwé ọmọ tèmi gan tí mo bí ó pasan látọ̀dọ̀ àwọn. kò tí lè mú àkàrẹ̀ yín ju kí la wà fúnra wa fún. ẹgbàgbé ìtókù ẹgbàgbé ìtókù wọn ni. ó ti ó sì fi mí lọ́kàn balẹ̀. ẹ jẹ́ kàn yín ó balẹ̀ ẹ jẹ́ kàn yín ó balẹ̀. ọkàn tiẹ̀ náà ó sì balẹ̀. tí a rè é kù yìí jowó ẹyọ ah, ó lè níwọ yìí o ah, kí ló fowó ẹyọ ṣe owó ajákàrà tó lọ rẹ̀ kọ́ sí jẹ́ dẹ́kun kó kíní lẹ̀ ojú rẹ̀ jojú olè àná òdì kan olórí olè àkọ́kọ́ àfínjú olè tí dábùrò kúrá ńlá tí bónílé jagun lóru ah, olè tààrà lélẹ́yìí o bọ̀dé ó lè gidi lélẹ́yìí. dákun kó kinní lẹ̀. pàdé ó lè gidi lélẹ́yìí o. èyí tún gbẹnu tán o ó gbẹnu tán gidi. mo ti rí mo ti rí hmm. mo lọ sẹ́ẹ̀kù lè. agbo àkọ́kọ́ nú kòkò kó o fi wẹ̀ fún. ẹ ẹ Mr. Ole ẹ jọ ẹ dìde. pẹ̀lẹ́. wàá bọ́ ń bẹ̀. olè tó jẹ́ ǹdínlógún. ó yá jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ máa jẹ́ máa kò ju bàjẹ́ kójú yẹ okòrò mọ́ jẹ́ sórí nǹkan tó ń jẹ yìí bó o ti ń jẹ́ ló ń dọkùnrin hmm, bó o ti ń jẹ́ báyìí ló ń dọkùnrin wo bó o ti ń wò mí kò sí nǹkan tẹ́mi ò ti jẹ bó ti jẹ́ rìn jù báà mi ti fún mi lẹ́ran kìnìún jẹ rí sí irú àwọn sórí nǹkan kéékèèké tó ń jẹ yìí tó bá yá yóò yé wọn náà wọn ló padà mọ jẹ nǹkan ńláńlá fọkàn balẹ̀ sórí tí bàbá dé àwọn kankan wà gan tí mo ṣe fẹ́ jẹ́ sí. wọ́n kàn wò pé bóyá torí mo wọ bóyá fine boy kankan mo kàn lè wáṣọ gidi o kì í ṣe pé bá mi ní fún mi lówó tí mo fi ń ra o ó ti yẹ fọkàn balẹ̀ sórí tá a bá parí gbogbo eléyìí àwọn nǹkan wà tí mo ṣe máa mọ yìí ó bí ti ń korò ju wo nǹkan tó ń jẹ yìí èmi ti jẹun tó ju gbogbo eléyìí lọ. ẹ kú kalẹ̀. àbá mi. Eh, eh, eh, ẹ káàbọ̀. ṣé o rántí ọ̀fun tí mo ní ọ̀pá sí? ẹ wò ó ẹ mọ̀ jẹ́ n parọ́ fún yín ó ti fò mí lọ́pọlọ dá o <laughs> èmi ti gbàgbé gbogbo ẹ. kò tí ì bàjẹ́ náà gbogbo bí mo bá ṣe ń sọ yìí ẹ máa sọ tẹ̀lé mi ọwọ́ àwọn ni wọn kò ká gé oko. ọwọ́ wọn ni wọn ò ká gé oko. bígún bá jẹ bọ bígún bá jẹ bọ àpòrá bákàlà mọ̀gó bá jẹ bọ àpòrá àjẹgbẹ́mí ń ti kàlùkàlù. ìyá mo jẹ mo jẹ mo jẹ. bàbá wa dùbẹ́ la ah ẹ̀yin náà wàá rọwọ́ mi ah ẹ gbà pé yẹn lẹ́sẹ̀ nǹkan fún un ẹ dákun torí ọkàn mi fún mu pé n ó bí yín gbà wà nulẹ̀ ṣé báyìí ní ìsìn bí mo ṣe ti wà báyìí kò ní èèwọ̀ kankan pé bóyá nǹkan kan ló lè bàjẹ́ kò sára tí ń lè fi ara mi dá. èèsì ń rẹ̀kùn ẹ̀ má bàjẹ́ kọ́ńfàmù ogun wa ogun gidi náà ni mo gbélé lọ́wọ́ ẹ̀ èèsì wà lá èèsì ń lè bàjẹ́ ara kódà kọ́ńtò omi rú lù omi rú lẹ́rìí ń gbógun jẹjú láyé yìí omi rú sí la ní ìtòrí rẹ̀ bàjẹ́ ẹ dákun ẹ bàbá wo odùbẹ́là ẹ dákun ẹ ní dààmú àṣetì oníbàyìn o ṣe yín sí èméjì lórí ọ̀rọ̀ yín o ṣùgbọ́n mo fẹ́ kájọ máàmúdópin ni o torí o lè má lọ kojú ẹ rí i pé ń dákọ rẹ̀ ń dákọ rẹ̀ áá ah! ó burú ó gbóná bí àpárá ni tẹ́ bá mm-hmm. sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn yóò gbọ̀ wájú abẹ́tí lukara ní ajere ni bẹ́ẹ̀ bá sọ fún nísìnyí àwọn ìgànná ìgànná lọ sọ fún ni àtògiri àlàpà wọ́n lọ sọ fún ni. ó lè débẹ̀. Ah, ó lè gan tó lè jù bẹ́ẹ̀ lọ àbọ̀kan ah, ní kí n sọ̀rọ̀ rẹ̀ kí n mẹ́nu kí n mẹ́nu dákẹ́ ni. so o mọ̀ ń ṣẹlẹ̀ kó kàràmọ́ kó kàràmọ́ kó kàràmọ́ jù bá lọ rẹ́rù máa rí mu sàbí ń báyìí pé kò sà. ìsà ìsà. adé jẹ a jẹ fún ẹ lágbára lágbára ẹ dá mi. àṣẹ àṣẹ àṣẹ babodu bẹ́ẹ̀ la babodu bẹ́ẹ̀ la tí nǹkan míì bá tún wà tẹ́ ẹ tún lè tó bá pa mí nígbà o tó lè yìí bá pa mí ń ní ẹ mọ ẹ òkú mi ya wèrè gan o kọsáà tí ń lè wò òkú èkó lè kú mi o òkú èkó ni o sẹ́rẹ́ jẹ òkú èkó rí. wòbí ìwọ ṣe sàbólògùn ṣe kókò sà ó dẹ̀ máa rí bó ṣe jẹ́ kó rí. ẹ dà kò sí wàhálà kò ní parọ́ ẹ̀. ẹ̀yin ẹ̀jẹ̀ mi ò wọlé ẹ rí i pé mi ọjọ́ yín lójú. ẹ mọ̀ pé ajá tó bá rorò wọn mọ̀ ọdẹ séjò. tí ọdẹ tí ajá bá wà pa ìjọ ọdẹ ní ọjẹ àmọ́ tó jò bá pa ajá wọn kò bógun rìn èmi ò ní bógun rìn. òní òní bó ṣe wọ̀ bàbá ẹ yọjú sí yín. ẹ ṣe wá wa ẹ ṣe nǹkan ẹ mọ̀ lọ ẹ ṣe oògùn nu ọlọ́run ti àánú lẹ́yìn ọlọ́run kọ̀ọ̀sọ́ ọlọ́run mọ́. Hmm. ọlọ́run ṣàṣàánú. ọlọ́run tàbá ti débẹ̀ a máa mọ nǹkan tàbá máa ṣe tàbá máa ṣe sí i. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọ́. ebi dé o. ebi ah, pẹ̀lẹ́ òótọ́ ni àti ìjẹun lóòótọ́ àmọ́ kí ló fẹ́ jẹ. Ah, ṣùgbọ́n sọ pé kò sówó ọkàn lọ́wọ́ ẹ̀ ọkàn lọ́wọ́ ẹ̀ mo yẹ sọ fún baba láàárọ̀ ẹ̀ kó yẹ ká jẹun ká tó kò lé ọ́ ní rárá àfi ká lọ bí táwọn ọ̀rọ̀ wa ká tó jẹun. Mm, ó mọ nǹkan. Mm ṣorí lóòótọ́ ni kò sí owó kankan lọ́wọ́ mi àmọ́ o ò tí ì mọ̀ mi dáadáa ni jáde bí olóúnjẹ gbogbo nǹkan tó bá fẹ́ jẹ lọ́ọ́ jẹ gbogbo nǹkan tó bá ń wọ̀n kó jẹ òun ló máa jẹ. Eh, o. àbó tí oògùn fe. oògùn fe dá o ti bá rí pọ̀ mọ́ mo tó ká. ó jẹ pọ̀ mọ́ ó jábọ́ dì í pẹ̀lámọ́là funfun fọkànbalẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló jẹ. yóò ló jẹ ẹ dáhùn fùfú méjì ní kẹ́ fún mi o ẹ lè fi pọ̀nmọ́ sí tó bá wà ṣá mo má bínú mo ń gbọ́. ọ̀lẹ́kẹ̀ mẹ́kọ̀ọ́ dà. irọ́ ni o at last. Hey. Ha! fọlẹ́ tẹ́lẹ̀ tí bá ti ṣe pé mo rí inú mi máa ń dùn ní ọlọ́ọ̀. ó mì nẹ̀ ṣé bí ìsọfún àwọn wa sọ fún wa ṣàkó yìí tó bá yẹ pé wà sí owó ìyá ló fún lóyún ṣé ẹ máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí ó tán sìn ó lóyún sì kò yẹ gbìgbà lọ́wọ́ ẹ pẹ̀lú gbogbo akọ oṣù tó ń ṣe yẹn <laughs> ogun ti gbébọn báyìí ok wo ojú àsọ̀rọ̀ lè ta ìyó ló ń jẹ́. Ah, ẹ dáhùn jàre bí ń pààyàn ah, ẹ wo èmi ò fi kún ṣeré ọ̀rọ̀ ibi là ń sọ yìí o. ẹ rà mà ẹ ti jẹun tán ẹ pẹ̀lẹ́. ẹ ti ṣe kí ni. ṣáwọn ọmọ ti wá káwo ni. Ah, ṣé mọ nǹkan tẹ̀ ń sọ ṣá mo ti jẹ kí ni ṣé oúnjẹ tẹ̀ sí ìgbé wa lẹ́ni ṣé mo ti jẹ tán ẹ wò tó bá yẹ pé ń ṣeré kẹ́ stop ẹ wọn sì gbóúnjẹ wá fún mi nà. èmi náà ò bá yín jà nǹkan tí mò ń sọ ni pé mo bá yín kó àmàlà méjì bọ̀kọ́tọ̀ méjì àti pọ̀mọ́ ńlá ní one fifty yẹn òun ni mo bá yín fi sí mo wá gbé àmàlà báyìí mo fi ọbẹ̀ lélẹ́gbẹ̀ẹ́ báyìí mo sún ilé mọ yín pé kẹsàn ọwọ́ yín mo dẹ̀ gbómi sí báyìí pé kẹsàn. ẹgbẹ́ ìlú sọ̀rọ̀ sí sọ́kìsọ wò lẹ́ ń sọ pọ́n dáa ah, ṣé ṣe mọ̀kọ́ tẹ̀ ń sọ ṣá mo ní mi ẹ̀ tí ìgbòǹjẹ wá ẹ̀ ní mo ti jàmàlà mo jẹ bọ̀kọ́tọ̀ kí ló ń ṣe ẹ wo mi ò láìkẹ́ ọ̀mà bá tẹ́bí bá ń pa mi fẹ́ kí ọ̀bá mi máa ṣe eré. ẹ̀yin àjàmàlà tíketíke ah. ẹ má jàmàlà mi tàwo tàwo ah. ẹ fún mi ní owó mi o bọ̀kọ́tọ̀ ní five hundred méjì pọ̀mọ́ one fifty àtàmàlà méjì o ọbẹ̀ eléwédú ló wà nú ẹ o. ṣé wọ́n ti mọ̀ ọ́ lé ṣá torí bí mo ṣe ń rí mo rí kódà pẹ́ ti. ṣẹgbẹ́ báàgì wa. Ah, ẹjọ́ náà ẹjọ́ náà kí ni ṣọ́ọ̀tì mọ̀ ń lé ṣá. bí pé kí ni. tó yàrá yóò yá o. ara ti ní kò yá. Ah, mo fún yín lámàlà méjì. ẹwẹ kò sí ìbàdàn náà. Ah, ẹ bá sọ fún mi ṣẹ́yàwèrè ni. wọ́n máa ń gbá làwọn òbí tẹ̀lé mi tí bá bóyin. mo lè gbọ́jẹ fún mi ọ̀rẹ́ gbà mí. ẹ gbọ́jẹ fún mi. mo sámàlà méjì lámàlà. ẹ gbọ́jẹ fún mi sẹ́ bọ̀dé bọ̀dé àmọ́ ọ̀rẹ́ máa ń yà mí lẹ́nu gan ni o ká tó kù ń lé ìwọ́n sọ pé kò sí owó kankan lọ́wọ́ ẹ̀ èmi náà jẹ́ mọ̀ pé òní amọ́bọ̀lù ti wá rí owó tó fi ra dúró oúnjẹ yìí bó mọ́yí tó máa tó. Hmm? èwo ni àmọ̀ràn bí ní ọ̀yọ́ ṣé o mọ̀ mí ni aṣọ aláṣọ lọ̀gá tèmi máa ń dàbúrà hmm. kò sí àrà kan tèmi fẹ́ dá eh, tèmi ò lè dá gbogbo tó bá ti wù mí lọ́kàn tí mo fẹ́ ṣe ni máa ń ṣe. gbogbo tó bá ti wù ẹ́ lọ́kàn ló máa ṣe bí báwo. ẹ ǹ ṣe yìí hmm? ṣé o rò pé iṣẹ́ kan wà tí mo ń ṣe mm-hmm. iṣẹ́ kan tí mo ń ṣe o ṣáà mọ̀ láti mm. ilẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ òun rí i pé mò ń wọ àwọn aṣọ tó rẹwà mm. owó bàtà tó wà lẹ́sẹ̀ mi mm. Adidas ni owó ṣòkòtò tí mo wọ̀ yìí owó aṣọ tó wà lọ́rùn mi o rí i pé designers ni kò sí nǹkan tí mo ti ń rí ṣe rí jẹ́ kí n sọ kọ́kọ́ fà yìí gbogbo nǹkan tó bá ti wù mí láyè tí n bá ti fẹ́ ṣe tó bá ti wà lọ́kàn mi òun ni mo máa ń ṣe bẹ́ẹ̀ ni bá ṣe wà yìí ẹ̀ tí n bá fẹ́ kó rí mi ló máa rí mi ẹ̀ tí yorùbá ti fẹ́ kó rí mi kò lè rí mi láéláé. Ah! ẹ̀yin mo babaláwo yẹn jẹ́ máa ń parọ́ ah! ogúnjẹ máa ń tàn yín báyìí náà láàrin èmi àti etí wọn náà mọ̀ nǹkan ẹ̀ kan tó dájú tí ò sí rárá nílùú yìí òun ni kí èèyàn sọ pé ẹnì kankan ò lè rí òun kò pọ́síbù báyìí lójú wọ́n ti wáyé pé mi ì lè rí ẹ mi ò jẹ̀ lè rí ẹ kò pọ́síbù. bó ṣe wà yìí mo sọ̀rọ̀ fún ewu gbàmígbọ́ o ò ní gbàgbọ́. rárá it's okay ó dáa o ò lè rí mi. Ah! ṣé ojú ẹ ti là sí ojú ẹ ti là kékeré lórí yẹn ṣé ìtí mo fi hàn ẹ yẹn kékeré ni àwọn nǹkan mi ṣe wà wájú máa jẹun lọ wo àyẹ̀wò ṣì ń tẹ̀síwájú. kámòjì wọmílẹ̀ òní máa mú ilé ìyá mi ti mú bó ṣe rí gan kò ní kì í ṣe máa yẹ̀wò mọ́ ṣé o láì Gucci ṣé o láì Gucci white. mo láìkẹ́. wọmílẹ̀ wọmílẹ̀ jẹ́ kí n mú. mo láìkẹ́ lẹ́nu náà fa hmm. jẹ́ kí n mú Gucci black white náà jẹ́ kí n mú ilé. àmọ́ ọ̀rẹ́ mi ó mú kó tó ṣẹlẹ̀ ẹ ó jẹ ìjọba mi bẹ dádì kó bá mi sọ fún dádì mi pé kó máa mú mi mọ́ kó yẹ kí n máa gbọ́dọ̀ yín ọ̀fọ́ni ah, kí dáàdì tún ṣe máa bẹ dáàdì ó ti mọ̀ pé tẹ́lẹ̀ náà ọ̀rẹ́dì ò lọ́bi kọ́kọ́ ọ̀dọ̀ wa náà ló máa gbé. irọ́ irọ́ nítorí kan tí mi sọ fún mi ni pé bí mo ṣe ń dojú táwọn kò táwọn lọ́rùn tó bá ti yọ olè yẹn lójú mi tó wá fẹ́ máa mú mi lọ tó pé ti bá wáyé báyìí kọ́kọ́ jẹ́ kí n lo bíi three years àwọn ẹ̀kọ́ tí mo gbà máa ti gúdù gan mi náà gúdù dáadáa jọ bá mi sọ fún wọn. ok fàápì nǹkan tó fẹ́ nìyẹn hmm èmi àṣàlàyé fún bàbá tí bá ti sọ fún wọn mo kò sí problem wọn máa mo láìkì ni o láìkì yẹn eh. náà ẹ mú eh, mú yẹn tiẹ o jẹ ká pàkà àwọn kìnìún. Eh. kọ́ máa kà á mọ́ bíbá kàmálù kàmálù kàmálù. Ah. jẹ́ n tẹ́lẹ̀ náà sílẹ̀ kò tẹ́lẹ̀ náà ah, sílẹ̀. iṣẹ́ ọ̀rẹ́ mi o ah, ikú òkùnkùn ní yàwá o. àmín o àmín o àmín. ó kún ó tún ṣẹ́kù. ó ṣẹ́kù o ó tún ṣẹ́kù iṣẹ́ ńlá iṣẹ́ tó wọlé iṣẹ́ tó wọlé. ò ṣe é. àìdúpẹ́ ààrẹ mi. Ah! <laughs> ọ̀dà báwo wà ní ṣe. ó lè ti kú olójú ẹ̀ ó ti yàwọ́ lọ́lọ́sà hmm. ó ti kú olójú ẹ̀ mo ti mú tó gan báyìí mo yọ kú olójú ẹ̀ ah, kò sí kankan bẹ́ẹ̀ fi ṣàkà gbówó lẹ́nu lé báyìí bẹ́ẹ̀ bá ṣe fi sílẹ̀ ẹ̀ bá. Ah mo dúpẹ́ jàgínníjà <laughs> jàgínníjà <laughs> ṣé ìgbà mo yin fáà rẹ̀ láwo. ìfá náà yin olódùmarè. Eh, eh. <laughs> o ṣeun ọ̀rẹ́ mi e, èkejì rẹ̀ náà ṣé wọn ò mọ bára wọn jà. ìran ọ̀rẹ́ wọn ti wá di ọ̀rẹ́ múlẹ̀ báyìí. àbí ah, o tán. n ò rí irú ẹ̀ rí o. Eh, so ìgbà wo ni ó wà mọ́ wá bá mi lọ lé ìgbà wo ni ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ mi. àwọn èèyàn dá rẹ pẹ̀lú mi fúngbà díẹ̀ ẹ̀ ẹ̀ yọ wà pẹ̀lú mi. o ṣeun. wọ́n bẹ nítòsí pàápàá. bọ́dé. ìbálùkóso ayé ìbálù bẹ̀ǹbẹ́ abójú lókèlókè ìbà òpó ilé ààrẹ rù má sọ ìbà òpó ilé ààrẹ rù má sọ. ẹ bá jàn mí lódókótó torí tá ẹ bá jàn mí lódókótó ọ̀pọ̀ ariwo ọ̀pọ̀ bàtà ariwo bàtà ni wọ́n fi ń túfà ẹlẹ́gùn ṣọ̀gbọ́n níjọ́ tó bá kú èmi àwọn alẹ́ bí oṣù ni. ẹ̀yin onílé òrù ẹ̀yin òrù mẹ́rin yìí ẹ̀yin lẹ́tọ̀ọ́nù alára tálára fi ríṣẹ́ ẹ̀yin lẹ́tọ́ tájèrò tájèrò náà fi débi tó dé tí fún sọ̀rẹ́ ẹ̀yin olóde olóru yìí ẹ̀yin orù mẹ́rin yìí mo fẹ́ kẹ́ ẹ wá tan náà tiẹ̀ náà kóhun náà rí ṣe kó rí ṣe èyí tó fẹ́ kójọ yìí kó má ṣe ń wo torí èkúkú ṣu kì í ń ṣu kọ́kàn rẹ̀ ó balẹ̀ tó bá nọwọ́ kọ́wọ́ rẹ̀ ó tó fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́ sọ́ọ́mà wípé ẹ̀mẹ́ta ńlàgbó kàn ìyá ò sì gbọ́dọ̀ jẹ́ gúdúgúdú lójú bàtà tó bá rí bẹ́ẹ̀ àwọn ń sọ̀rọ̀ Fúnṣọ́ o ò gbó o tọ́ o àì bá gírígírí bíi ti ń jáwé ọgún náà ẹnìkan ò bá yegeyege lọ́rùn ọba sa òní nífà fọmọ lẹ́yìn ọba àdìsá jọ́ tí lọ rè gbé kìnìkìnì wojú kú nígbà tún yẹmẹtú òní bá wọn kúkú àjọkú o èyí tó kójọ yìí àṣeyè ló fi ṣe ńgbà lọ́wọ́ mi àná sí ń tẹ́kù ó rí oòrùn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí sórí àgbègbè ibi tó o fẹ́ kú ẹgbẹ́ yìí jọ sí ó wà lọ rèé rì bọ́bẹ̀ ó rí àwọn èèyàn ó bù ọ́ bíbà tẹ́rù ó pọ̀ rẹpẹtẹ tó ṣe yí tó o bá sì ní kí wọ́n gbà báyìí ibẹ̀ ni wọ́n gbà tó o bá ní kí wọ́n ṣe báyìí òun ni wọ́n ṣe àmọ́ ìkìlọ̀ kan bẹ́ẹ̀ ìkìlọ̀ náà rèé o mọ́ dalẹ̀ yẹn o kó o fi inú kan kó o fi bá àtọkùnrin àtobìnrin kó o fi bá wọn ṣe tó o bá ti ṣe bẹ́ẹ̀ ìwọ ló mọ̀ borí bẹ́ẹ̀ nìkan bá lóun láyà tó lóun gbójú tó pera rẹ̀ láàárọ̀ ni tó bá dojú kọ́ inú àgbàrá ẹ̀jẹ̀ ni ó sùn èmi alẹ́ bí oṣù mo wí bẹ́ẹ̀ sá lọ́gọ̀ ni mí mo ti fọgọ́ mi yọ ìsá olùsìn ni mí mo fèjì ọgọ̀ tẹ̀lẹ̀ sọ mọ̀gàmọ̀gà ọ̀rọ̀ mi ò ṣe na mọ́ ìran mi ò gbọ́dọ̀ jó lábẹ́ ọ̀dọ́ bí n bá jó lábẹ́ ọ̀dọ́ kọ̀nàkọ́nà orí mi á fi láká so mọ̀ wí pé eré labẹ́ ń bo nígbà ìjámọ̀ ṣe abẹ́ òkọ làrí kó mọ́ mú jẹ abẹ́ òsì mú jẹ òkọ lárẹ̀ ló mú jẹ béèyàn bá dojú sọ ilẹ̀ ó mu ọlọ́rin rì mọ́lẹ̀ tó bá rì mọ́lẹ̀ fọkàn rẹ balẹ̀ ó gbọ́ tẹ̀lé ohun tí mo wí o kò jù bá ń lọ inú tó tún fẹ́ béèrè tó tẹ́ ọ lọ́rùn fọkàn balẹ̀ wo tẹjúmọ́ rere yìí. look look look Akins gbọ́ ohun tí mo sọ fún ẹ dáadáa ok màá fún ẹ ní one fifty million naira tó bá dẹ̀ ti agree wọ́n máa wáyà ẹ̀sẹ̀ láàárọ̀ là bí mo ṣe sọ yẹn no no no no mi ò lè fi five million lé lórí gbọ́ mo ti rẹ́ni tó fẹ́ ṣe fún mi ní one forty million bẹ́ẹ̀ tí wọ́n bá sì jẹ́ ten million lára mi kò tí ì pọ̀ jù náà torí pé pàdé ni wa tó bá ti agree jẹ́ kí n mọ̀ so bí bí mo ṣe máa ṣe nìyẹn tó bá ti gbà kò sí wàhálà máa pẹ́ padà sorry máa pẹ́ padà. who are you what do you want and kí kí ló kí ló ṣe wọnú ilé wá síbí kí stop zika sa. mo fẹ́ kó mọ̀ ẹ́ pé mo kọjá ẹni tó ń ga fara tó ń rebọ́ sómi mo kọjá ènìyàn tó ń tẹ́lẹ̀ tó ń wọlé ló yẹ èmi kọjá ẹni tí ń mọlẹ̀ tó ń kẹbọ́ sí lọ́wọ́ torí ẹni gangan lórí sàkúnlẹ̀ bọ̀. ó dà. ó ń rí wàtọ́ra. please what do you want. Ori mi lé mi gbàgbọ́ orí kù àmọ́ èmi ò ní pa ẹ́ lọ́jọ́ tó ní ìkìlọ̀ ni wàá fún ẹ. what do you want. wá ò ń pariwo security ṣé gbogbo àwọn tó kó jọ sí compound tó ń sẹ́ni gate ẹ̀ jọ sọ fún mi ṣé wọ́n mọ̀ gbà tí mo wọlé wá bẹ́ẹ̀ no tí máa ń yẹ pa báyìí tí mo yín ẹ lọ́rùn pa ta ló fẹ́ mú mi. don't do that ẹjọ kí lẹ fẹ́ gan. owó tí wọ́n fún ẹ ilé ìgbìmọ̀ asòfin owó wípé kò fi tọ́jú aráàlú eh. wípé kò fi tọ́jú aráàlú eh. ìbòlẹ́ kò sí. ah àti. ok ok àwọn owó tí wọ́n ní kẹ́ fi ṣe àwọn ọ̀nà tí ò dáa ládùúgbò sádùúgbò níbo lẹ́kọ̀ọ́ sí. à ń fún wọn. now mi ò fẹ́ anything láti sọ mi ò lè fẹ́ gbé anything lẹ́nu ẹ̀ ju pé kò láti ẹ̀kọ́ gbọ́ mi. mo gbọ́ yìí. ìkìlọ̀ ni mo wá bẹ̀ fún. mo máa lọ báyìí mo dẹ̀ máa padà two weeks time kó mú owó yẹn kó tọ́ síbi tó yẹ kó tọ́ sí kó kọ́ síbi tó yẹ kó wà kí n máa gbọ́ kìkì ẹ̀ pé ọ̀nàrìbù àtọ̀dá ọmọ burúkú ni tẹ́lẹ̀ ọ̀nàrìbù àtọ̀dá àwọn ni tẹ́lẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ yìí àmọ́ nǹkan tó gbé jẹ́ o o ti bẹ̀rẹ̀ sí ní ṣe lóore tí n bá máa gbọ́ kìkì yẹn in two weeks time. two weeks two weeks. màá wá bẹ́ẹ̀ lálejò. ah ẹ má wà. nǹkan méjì ni màá gbé wa ìsìdá kò gba orí yìí àbí kò mú kú jẹ. ah yes. ikú ikú. now jẹ́ kí n tún ẹ létí máa padà wá síbí in two weeks time iṣẹ́ tí mo rán ẹ tó o bá jẹ bí mo ṣe ní kó o jẹ ìwọ ńlá fún ẹ ó yẹ kí n gba gbogbo owó yẹn lọ́wọ́ ẹ̀ ń sìn kí n máa gbé lọ àmọ́ kò sí nǹkan tí n fẹ́ fi ṣe nítorí pé mo fẹ́ kó fi owó olówó owó tí wọ́n ní kó fi ràn lọ́wọ́ dá padà fún ìlú tí wọ́n ní kó kó fún. ó dàbọ̀. Ah! Eh, eh, eh, John! John! olórí burúkú nìyí wẹ̀rẹ̀ ní gbogbo yín what are you security èmi ò sọ mi o ta àlejò wà lóun lẹ́mí ẹni oh, come here come here oh, you are mad you are stupid then o túmọ̀ sí pé ẹ̀mí mi ò oh, pípẹ́ ẹ̀mí mi ò safe ẹ̀mí mi ò safe I'm not safe I'm not safe no you see me you see me look here you will see me now ma pe ọ̀gẹ́ ẹ̀mí mi ò safe lọ́wọ́ yín àlejò wọlé mi ò rí ẹ̀ rí tó fi jáde no problem no problem akọyọ ọ̀gá police station yẹn ẹ tètè máa bọ̀ ẹ tètè máa bọ̀ àwọn ọlọ́pàá àwọn èlè ọ̀rọ̀ ọ̀bùn ládùúgbò wa ni o ẹ má pẹ́ ẹ tètè ẹ tètè máa ẹ má bọ̀ ẹ ẹ ṣe ẹ ṣe. ẹ dúró mẹ́. adákan tó ṣe kan kò sí ni wọ́n ní ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan báyìí ó lẹni tó dùn ó yá pé tú ọwọ́ ẹ̀ mo fẹ́ rí ẹ̀. oyin sí oyin fafara lele èrú sí èrú fi àdìyàn lélẹ̀ ìgbìmọ̀ sísọ ti kàlà mu àgbàkọ́rẹ́ tó kọ́ fọ́ bẹ́ẹ̀ wá sí àtìlú àtìbọ̀ ní sẹ́rọ̀ gbogbo iye tó wà ní iṣẹ́ ń bí ẹni pé ń ni ọba àbẹ́ ń ṣe bí ẹni tẹ́ jẹ́ ni ìjòyè iye náà kọ́ra mọ́ nínú. bẹ́ẹ̀ni sọ orí orí yín bàjẹ́ lẹ́yìn náà mo wádìí yín kàn ní wọ́n ní alákẹ́mọdé lẹ́gbàá àpòkù ó fẹ̀yìn jìnnà ègbèlẹ̀kẹ̀ lọ́rùn ọ̀dọ́mọ wọ́bí ó báyìí ó yá wọn orí ti bàjẹ́ wọn nìyọ lẹ́yọ kọ̀ọ̀kan òun wọn mú yín tẹ́lẹ̀ ní gbọ́ ni èmi náà ò ní gbà fún yín. inú mi dùn gan-an fáwọn ìgbésẹ̀ tẹ́ gbé thank you so much i want to say a very big thank you to you for your service. Mm bó ṣe yẹ káwọn èèyàn yẹn máa ṣe rèé kò sí nǹkan tó dá nínú jungle justice a mọ̀ pé gbogbo wa náà ni security ara wa but the moment tẹ bá ti mú àwọn ọ̀daràn jẹ́ káwa ṣiṣẹ́ wa ẹ fà wọ́n lé wa lọ́wọ́ irọ́ wọ́n máa sọ táyà sí wọn lọ́rùn wọ́n máa ṣóṣì wọ́n máa fi ìdájọ́ sí ọwọ́ ara wọn that is wrong ó society wa jẹ́ ni but you guys are good leaders of this platform ẹ mú wọn ẹ dẹ̀ fà wọ́n léjọba lọ́wọ́ thank you so much sir thank you thank you ọlọ́run àtúbọ̀ máa fún yín. yóò mọ̀ dáa fún yín ìbàjẹ́ ò ní dé bẹ́yìn náà gbogbo ọ̀nà làwa náà mọ̀ ń gbà láti jẹ́kújẹ́pọ̀ orílẹ̀-èdè wa yóò túbọ̀ dáa jù báyìí lọ kò sí nǹkan méjì táwa ṣe ju wípé àwọn ọba yìí jẹ́ àwọn ọ̀daràn yìí a ò ní fọkàn wọn balẹ̀ tèmi bá sì wà wọn ò ní sinmi àmọ́ àìmọye irú yín báyìí náà tá a ti jókòó wájú wọn tá a ti sọ̀rọ̀ báyìí fún tó jẹ́ pé bàbá máa padà débi ọ̀tọ̀ ní nǹkan míì tá a mọ̀ gbọ́ àmọ́ bẹ́ẹ̀ tí wàá sọ yìí màá fẹ́ kẹ́ gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ lórí rẹ̀ tá a bá máa fi padà débi ká gbọ́ pé ẹ ti ṣe ìdájọ́ fún wọn èyí ló lè tẹ̀ wá lọ́rùn ilé ẹjọ́ ọmọ àfojú ba ẹjọ́ ọmọ àfojú ba ẹjọ́ thank you so much thank you. sáà lè mọ ajólógo ọ̀yàlá àti elérò yìí ọkọ̀bọ̀nrin gan ni àwọ̀ ayé òdìdí mọ́. awọ́sẹ̀yẹ awọ́sẹ̀yẹ ah, ah. wà á ti ń bọ̀. mi àtàwọn ọmọ mi alọ́rẹ̀ kégbèje ni. Ah. ṣọ́ọ̀tì ìbọn tó ṣẹlẹ̀ ni. kí ló dé. ó gbọ́ pé ọlọ́pàá mú bọ̀dé. ọmọ mi. ẹyin. èyí ti ṣe ẹ̀wẹ̀. wo má jẹ́ ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá báyìí ìjáfara léwu o pápá pẹ́jù àwọn ọlọ́pàá gbé lọ ilé ẹjọ́ o. fihàn ọlẹ. mo jẹ́ ìrì rẹ. àfihàn ilé egun fi sọ. mo jẹ́ ìrì rẹ. ọ̀rọ̀ tó bá ti bòrò lóru tó lò ní. akọni ọkùnrin. ọkàlì ọ̀rẹ́ mi ọkàlì àtúmọ̀ ríra. ẹ̀yin ilé àwọn ẹyẹ yìí ẹ lẹ ẹ lẹ. <laughs> ọ̀gá ọlọ́pàá. ẹ káàsán sáà. ẹ̀yin ni mo wá rí. ẹ ẹ ẹ̀yin ẹ má bínú mi ò mọ̀ yín o. àwo mo fẹ́ wọlé wá bá yín nu ọ́fíìsì àwọn ọmọ yín ò jẹ́ kí n wọlé. wọn ò lè jẹ́ kẹ́ wọlé bóyá torí bẹ́ẹ̀ ṣe múra yìí ah. it's a little bit too much. Ah. ẹ but ṣé kò sí tẹ fẹ́ rí mi ṣá. mo fẹ́ rí yín kẹ́ fọmọ mi lẹ̀ fún mi ni kí èmi fi ọmọ yín lẹ̀ fún yín ta lọmọ yín. bọ̀dé. bọ̀dé that added criminal notorious armed robber lẹ́kan fi ẹnu pé ṣapálá bẹ́ẹ̀ yẹn like no ah no no no no no no uh, well i am sorry to disappoint you nǹkan ò rí bó ṣe bẹ́ẹ̀ ṣe gbé wáyé ẹ̀yin kọ́ lè máa wá síbẹ̀ lè máa wá béèrè bọ̀dé ẹjọ́ bọ̀dé ó ti wà lọ́wọ́ ìjọba ìjọba ló ń handle ẹ̀ i mean tẹ́ bá tiẹ̀ fẹ́ rí gan pàápàá kẹ́kọ̀ọ́ fẹ́ fojú rí ni kì í ṣe pé bóyá ó lè tẹ̀lé yín torí gbogbo kéèsì ètò àlọ́wọ́ adájọ́ ló máa dá ẹjọ́ ẹ̀ and uh, for the level of offence tí Bọ̀dé commit that kind of crime is big kò ń ṣe nǹkan tí wọ́n kàn lè fi ilẹ̀ bẹ́yẹn aṣẹ́wọ̀n aṣẹ́wọ̀n tí valenti ẹ̀hún ẹ̀ máa gùn rẹpẹtẹ dáàrin yìí sí wọn bá dájọ́ kú fún. ẹ dẹ́kun ẹ dẹ́kun ẹ dẹ́kun ẹ má jẹ́ ó ẹ má jẹ́ ó ah, bàbá ó máa ṣẹ̀wọ̀n ó máa ṣẹ̀wọ̀n èyí tẹ́ fi wá síbí báyìí ẹ̀ nídàá sí wá síbí báyìí tẹ́ bá fẹ́ pàdé ọmọ yín kọ́ọ̀sì lẹ ti máa pàdé ẹ̀ lọ́jọ́ tó bá rìn ẹ̀ lọ síbẹ̀. ẹni bá bí mọ kó tọ o kó tọ o nítorí pé o ọmọ lè ah. rè ọmọ làwòrán èrè ẹni bá bí mọ kó tọ o kó tọ o. no no no court tẹ́ bá fẹ́ rí ẹ pàdé ẹ̀ court ẹ lè rí let's go. ẹni bá bí mọ kó tọ o kó tọ o nítorí pé ọmọ lè rè àwòrán èrè ẹni bá bímọ kó tọ́ o nítorí pé ọmọ lè. kí ló wá débẹ̀ ń kí ni ó gbé ọ̀sẹ̀ débẹ̀ níbo lọ gbà débẹ̀ ń mo wí fún ọ tó èyí ti ṣe mo wí fún ọ mo ní àṣà rẹ̀ àwòdì rẹ̀ kò sí tí wọ́n fọ ohun ṣe nítorí ẹyẹ gbẹ́yẹjẹ ẹyẹ ń rọ̀ dẹ̀dẹ̀ ọkàní tí ó béèrè ẹyẹ lọ́wọ́ ẹyẹ àjàmájì ẹ̀jẹ̀ tó jì níyẹ̀wò ẹni tó fẹ́ kó bá ní wá mo wí fún ọ ti tẹ́lẹ̀ bọ̀dé dídé níbi tó o bá wà. ojú ọ̀rọ̀ lù wọn kì í kọdúra wọn agbọ̀nsalẹ̀ wọn gbọ́dọ̀ kọ họ́wọ́wọ́ oníṣẹ́ tó ṣe lóru òní kílẹ̀ ò tó mọ́ nítorí wípé kẹ́mi rẹ̀ ò lè dè. ẹ dáàdi mi ẹ jọ torí Ọlọ́run ẹ kọ́kọ́ yọ mí inú àjàgà tí mo wà yìí náà tẹ bá ti yọ mí tán gbogbo ohunkóhun tẹ bá fẹ́ bí mi mo ṣetán láti máa dá yín lóhùn. òru òní náà láàsìjọ parí iṣẹ́ náà ní déédéé aago kan àṣegbé ni o àṣegbé ló sá o sọ̀rọ̀ tí àṣegbé ọ̀hún mo mà ṣe gbé. irin je. jẹ jẹ. ó dà ẹsẹ̀ mo dúpẹ́. ẹ̀mẹ́ta lòru sáná ẹ̀mẹ́ta náà lọ́sàn-án sáná tiẹ̀ ẹ̀mẹ́ta alálẹ́ sáná erin jẹ jẹ jẹ erin ò fọwọ́ kó sá ẹ̀fọ́ ń jẹ jẹ jẹ ẹ̀fọ́ ń tẹ̀sẹ̀ bọ́ pọ̀ lọ àwọn ayé kéré-kéré kéré wọ́n wò bẹ́ẹ̀ ni wọ́n wò oníṣọ́gí. àgbìbà àgbìrà àgbìrà gbèsò yìí dá àgbìrà bá ń gbọ́rọ̀ yìí dé àgbìrà àgbìrà bá ń gbọ́rọ̀ yìí dé àgbìrà. ìrìn jẹjẹjẹ èmi ò forí kásá ẹ̀rọ jẹjẹjẹ fẹsẹ̀ kan pé ẹyẹ kéékèèké ní fò lójú ọ̀run bẹ́ẹ̀ ni wọn forí sókè afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń ṣe wí oko lálo lálo ẹ̀fúùfù lẹ́lẹ́ tí ń ṣe wí àgbọn jà jà àtàrí ọmọ tí fọ̀nà fọmọ rẹ̀ ìdàgbéra ìdàgbéra. Officer. Outcome. i mean the the criminal méjì tọ̀ntọ̀n won't escape nínú cell what are you people thinking now the question is go go go go go ni wọ́n want duty lọ́jọ́ tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. yes ma ọ̀gá ó yé mi no lenu ma She mọ̀ pé ma always wà pẹ̀lú yín bóyá kí n ti bá ti dé ọ́fíìsì ó dà pé ọ́fíìsà kúnlé pẹ̀lú túnjí wà ní duty lọ́jọ́ yẹn ma She mọ̀ pé ma always wà pẹ̀lú yín èmi náà mọ̀ ma ó yà mí lẹ́nu ma. ọ́fíìsà kún Àǹtòjì. Bẹ́ẹ̀ni ma. Because queries ti wà lẹ́sìn, àwọn méjì ṣe kéde they will be responsible. Immediate abá ti ń padà sí station, tell them to see me in my office. Yes ma. Ah, ah. hey, this is no child's play at all. Odidi criminal méjì wọ́n escape just like that. Ah no no no no no. Ọ̀gá, find out ma. No, yes no. ma, màá find out ma places ma find out incompetence of the highest level ma find out. àwọn kọ́kọ́ mi wà tó téèyàn lójú náà kí ni ká ti gbọ́ iṣẹ́ ọlọ́pàá ò tí ì dúró dáradára bẹ́ẹ̀. ma find out màmá béèrè ma. wọ́n escape. èmi gan-an ó yà mí lẹ́nu. with all our security. Ah, àfi bóyá wọ́n dẹ̀ disappear ma, because I don't understand ma. I don't understand there. because we have the security I don't know ma ah, ah. I don't know no no àkọlé ah, tó yẹn of course ah, àwọn officers tí wọ́n wà ní duty gbà yẹn wọ́n máa ń ṣàpèrè of course wọ́n ti lose iṣẹ́ wọn nìyẹn automatically. I find out ma get back to you ma. no problem but first of all wọ́n ti gbọ́dọ̀ kọ́kọ́ wá dé ní ọ́fíìsì. wọ́n ti kọ́kọ́ wá ń ṣàpèrè wa now the lord of iṣẹ́ náà ń pínlẹ̀ fún wa báyìí. yà mí lẹ́nu because mi ẹ̀ ti ẹ̀ wá stand at all. àbájẹ̀wé tán wọ́n ní everywhere wà under lọ́kàn tí everywhere bá wà under lọ́kàn báwo ni wọ́n ṣe wá ráyè escape kí ló ń jẹ́ ogun kí ló ń jẹ́ jazz níbo nìyẹn èmi ò bìlíìfù ní ogun o èmi bìlíìfù ní ogun àwọn ọlọ́mọ nǹkan tí wọ́n mean by that. kí ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ jáde lẹ́nu náà kí ni gbogbo wọ́n yan wọ̀nyàn tẹ́ ẹ̀ sọ jáde lẹ́nu ẹ̀ ń wò mí wọn ò sọ́rí láti sọ o ìwà burúkú gbà lẹ́wù mo wò yín náà ẹ̀ kì í ṣèyàn gidi àmọ́ lọ́tẹ̀ yìí wọ́n fi dá yín lójú pé ẹ ti ṣe tipẹ́ eléyìí lẹ́ẹ̀fì tòfin. ẹ take it easy ẹ take it easy ariwo tẹ̀yìn pa ìtẹ̀mí ti pa ojú ìtẹ̀ ń lọ. lọ́nà wo. wọ́n ló lọ́wọ́ dúdú nú wọ́n ní àwọn criminals yẹn wọ́n pòórá nínú cell ni <laughs> kò sí nǹkan tá a ti fi wá wọn kódà ṣe ní àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ní time yẹn wọ́n ti sáàkì wọn adẹ̀ṣẹ̀wà lẹ́nu investigation àdáṣẹ̀wà dúró. ó lọ́wọ́ dúdú tó bá lọ́wọ́ dúdú kí ló dé tẹ̀yìn ò lọ dúdú tó bá lọ́wọ́ funfun kí ló dé tẹ̀yìn òwò funfun ṣebí tó bá jọra wọn ni wọ́n fi ń wéra wọn ṣebí tó bá máa dún tá a gbọ́ kokoko lẹ́ẹ̀ fi lura wọn ṣebí ni wọ́n fi ń wori ẹ wo ẹ jẹ́ kó yé yín o àdààmú gan kó tó di pé a kó àwọn ọ̀daràn débi àwa kó wọn débi tán ẹ wá ní pé wọ́n pòórá wọ́n pòórá àbẹ gbàrìbà wọ́n pòórá àbẹ fi wọ́n lẹ̀ lọ́nà tó wù yín ẹ wo ẹyẹlé ló bá yín tọ́ tádìyẹ bá tọwọ́ bọ̀ agbára yóò ní ká tá a bá wádìí lọ tá a wádìí bọ̀ tọ́wọ́ yín bá wà nú ẹ̀ ẹ mọ̀ pé agbára kan wà bí kan tó ju agbára aṣọ blue and black tẹ kó sọ́run ọlọ́run. ìlẹ̀kẹ̀ níṣe méjì àjòkúnlẹ̀ ní ọwọ́ kan òró ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kan ọ̀dà gidigidi lọ́nà òru. jẹ. wọ́n kí n kúnlẹ̀ kí n kára wájú. mo kúnlẹ̀ mo kára wájú. wọ́n ní kí n kúnlẹ̀ kí n pè pè yìí o. mo kúnlẹ̀ mo pè pè yìí o. ní kàlára wájú ilé ẹni. wọ́n lé kúnlé bàbá ẹni ni. mo àrálé bàbá ẹni ni alápàǹdẹ̀dẹ̀ ló wá kọ́lé ní òkúlé rẹ̀ kan lẹ̀ wò ó kọ́ sí rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ẹ̀wọ̀n olódùmarè lójúlójú ẹ̀wọ̀n ọmọ aráyé lẹ́nu lẹ́nu àti ìtàn gègèrègè ní bá mú òdúsọ́lá àwọn àrísàn kó wòrò lẹ̀ ẹkún. ó ní bẹ́pò ni wọ́n bá ń talẹ̀ òun ọ̀mọ́ o. ìṣòro ọ̀run. ẹ wá bá wa yìí ṣe ó ní ni wọ́n bá ń talẹ̀ òun ọ̀mọ́ o. ìṣòro ọ̀run. ẹ wá bá wa yìí ṣe ìṣòro ọ̀run. ó ní bẹ́pò ni wọ́n bá ń fi bẹ́ẹ̀ òun ọ̀mọ́ o. ìṣòro ọ̀run ẹ wá bá wa tọrọ iṣẹ́ o ìṣòro ọrùn. ó ní bẹ́jà ni wọ́n bá ń fi bẹ́ẹ̀ mọ̀ mọ́ ìṣòro ọrùn ẹ wá bá wa tọrọ iṣẹ́ ìṣòro ọrùn. ó ní bómi ni wọ́n bá ń ta alẹ̀ wọn. ẹ wá bọ́tí ni wọ́n bá ń ta alẹ̀ ìṣòro ọrùn ẹ wá bá wa tọrọ bẹ́ẹ̀ ni o ìrà mi ìṣòro ẹ̀jẹ̀ o. ìjà bí ìjà ìjà wìlì kí. lójú àbúrò ìjà ká sí sọmọdé. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹ gbó o ẹ tọ́ o ẹ yè ẹ ṣé mo dúpẹ́ àwo àwo gbèyìn o àwo gbèyìn o ẹ ṣeun o ẹ ṣeun o. awọ́sẹ̀yẹ o wá gbọ́ o kìlọ̀ fọ́mọ rẹ gidigidi gan sọ gbọ́ kó má tún dárú aṣọ báyìí sọ̀rọ̀ mọ́ o ìjọkíjọ tó bá tún dọ́rin rẹ wò àwa wo ò ní dá sí mọ́ o àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni awọ́sẹ̀yẹ o ǹjẹ́ o tiẹ̀ rántí odù tó bẹ́ ọmọ rẹ gan. ògùn dábèdè ni. Hmm. olórí olè tí dábùrò àgbàlagbà olè tí kò dìde èèyàn sàn án. wọn sílẹ̀ jẹ́ ká máa lọ. wọ́n ní tọ́mọ tí ò bá mẹ̀wẹ̀ tí ò bá mọ̀wẹ̀ ẹ jáwé sọ́wọ́ ọ̀tún kẹ jáwé sọ́wọ́ òsì kẹ jẹ́ kó mọ ìyàtọ̀ nínú méjèèjì. àwọn ilé ìṣá láwọn ìlú mẹ́yì. àwọn ọmọ bàálù lè ah! ah! jẹ́ kó máa pọ̀ sí i. gbà. Oh my God. that's why we got this. exactly. shut up. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ni. ta ló kọ́ yín ṣe ta ló kọ́ yín ṣe olè jíjà. àti pé níjọ́ wo lẹ bẹ̀rẹ̀ olè jíjà kankan. ta lẹ́nu tó ṣe fún dọ̀. ọdún wo lẹ ti ń jalè. tó bá jẹ́ gbé ìgbà tí èso ń rùn ní orí wa ni ẹ ti jẹ́ pé ọlọ́run ọba yes ẹ wo ẹ má ta ayẹ̀ mọ́ o afẹ́fẹ́ lè kọ́ yín lọ́gbọ́n láti mọ níbo lẹ wà níbo lẹ ti ń dún kí ni capacity agbára yín. Ah, bàbá ah, bàbá gbà fún yín ọlọ́run adetọ yóò. ṣé torí nǹkan tẹ ṣe ń dá wa láàmú délé àbí ṣó tó yín àbí báwo. Ah, owó yín ni owó yín ni owó tẹ gbà yàwó lè gbà lọ́wọ́ yín ó ti di egungun tá a so májá lọ́rùn ajá ò gbọ́dọ̀ jẹ kò dé gbọ́dọ̀ yọ dànù tẹ́ rí i pé owó yẹn ò tẹ́ yín lọ́rùn kò tuntun oyin àǹfààní wà láti tẹ̀lé wa láti wá gbà sí. ah bàbá ẹ jọ èmi fẹ́ tẹ̀lé èmi fẹ́ tẹ̀lé yín. ah let's go guys let's go let's go. ajibole àná kó ló ń kígbe ẹ̀rẹ̀ nídìí ọ̀kẹ́ ọmọ wọlé ìyàbọ̀ ẹ̀kọ́ ẹ kígbe olè o ẹ kígbe olè ajíbo olè o ẹ kígbe olè. kúnukúbà lórùlé. ojútó lé ojúkókó kúnukú bá lórúlé. kò ní bàjẹ́ fún yín o. ayé yín ò ní polúkúrú mọ́sọ̀ ẹni bá ní ká kú lónìí ó ní ó ṣáájú wa kó. àṣẹ. ẹni bá gbèrò obì sí wa ó ti dájú pé ebi ó bá wọn tilétilé àwọn ò lè kánjú kú báyìí àmọ́ ẹ gbogbo wa kò sọmọdé nù wa gbogbo wa la mọ tó tọ́ àti tó yẹ àmọ́ ẹni bá wùwà bàjẹ́ nù yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ èmi fún iṣẹ́ ọmọ àṣàkẹ́ igbe mo kọ̀rọ̀ wọ̀ sí mo kọ̀rọ̀ àbùkù wọ́n kọ̀rọ̀ bàjẹ́ ẹni bá wùwà àbùkù àtiwà àbàjẹ́ nù yín tó fẹ́ fi àbùkù rẹ mi lára wọ́n kọlẹ̀ bó bí ẹgbẹ́ ṣù ẹ wá wọn ò tí ì ṣépè tọ́kẹ́ tó ṣàṣẹ mo ní wọ́n kọlẹ̀ bó bí ẹ ó ti dà ẹ̀yin adigunjalè yìí náà wọ́n lè fẹ́ darapọ̀ mọ́ wa bí. ìwọ yóò jalè rí. gúnugún bá lọ́rùn lé. ògùn wọ́n wá nǹkan ṣe sọ̀rọ̀ tiẹ̀ àmọ́ lẹ́yìn tó kù tẹ́ ẹ bá rò wípé ẹ fẹ́ sá sí abẹ́ ààbò fún ṣọ́ọ̀mù àṣàkẹ́ ipò lẹ́fẹ́ máa fi wùwá bí tó jẹ́ pá digunjalè níyìn àbí wàá mí wà lọ́wọ́ yín tí ò bójú mu tẹ́ ẹ wá fẹ́ máa lo ọ̀nà yìí láti máa fi dáṣẹ̀ rí àfáwọn èèyàn àwọn alálẹ̀ ò mọ̀ yín ni. ẹ wo òde òní bí sáré fóorun o kò síbi tẹ́ni bí ń sá lọ níwájú èmi bọ́jú lè wù kó rí wọ́n mú yín ni. à ń ṣèwádìí yín lọ́wọ́ ẹ o bẹ́ẹ̀ ni ó rí ẹ wá wọn ò ráyè àti bá yín sọ̀rọ̀ púpọ̀ àmọ́ tí n bá dé wọ́n pè yín jókòó gbogbo eléyìí tí mo sọ yìí mo sọ kó lè yé yín ni àmọ́ ẹ rí mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ rí mi bí àbúrò ẹ rí mi bí bàbá yín tá a lè jọ jókòó sọ̀rọ̀ ká lè jọ tọwọ́ àwọn òṣìkà ká lè jọ tọwọ́ wọn bọlẹ̀ ká lè jọ tọwọ́ àwọn ọ̀dàlú àwọn tí wọ́n bàlú ìjẹ́ ká lè jọ tọwọ́ wọn bọlẹ̀ bẹ́ẹ̀ ni ó rí abẹ́gbọ́ ó níbi tí wọ́n lọ ìwọ ìwọ ìwọ àjọ fẹ́ débi kan wo ẹ kó wọn lọ kẹ́ ẹ lọ ṣètùtù fún wọn díẹ̀díẹ̀ àmọ́ ẹ jẹ́ ń padà wá rélé yìí ẹ bẹ́ẹ̀ ni. ó yẹ dìde. olúwa mi o. ẹ gbà báyìí gbà báyìí. olúwa mi o òde tá à ń lóde òde re igún lukú sàbàgàgà wúwú alárágbọ́ òkúnkún yàn jẹyàn àwọn ọ̀sẹ̀ bẹ oúnjẹ bẹ́ẹ̀ mẹ́ ìgbà dẹ lórin fún ẹ lómi mú bí a fún onímọ̀nàmọ́ná ọmọ wọn nínú gbòye mẹ́tù òjìmọ̀ gbà lọ́mọ nílé náà lẹ. ṣèyí ṣèyí ṣèyí ìmọ̀lẹ́ bí ọ kí n mọ̀ tó ọ̀rọ̀ bí ọ léèrè ah, ah. àbí ọ̀dà ó tà ń kówó fún mi ò ń kówó fún mi iṣẹ́ kí ni tó ń ṣe gan-an ní pàtó. <laughs> dọ̀tí hmm? ṣe rí ẹ oúnjẹ ọmọ ni kò ní kúrò lẹ́nu ìdáná. àmì o. ṣe rí nǹkan tẹ́ sọ ọkọ yíyá mi lẹ́nu bẹ́ẹ̀ ṣe ń pariwo ṣe yìí ṣe yìí ṣe yìí. Ah. dadi oil company ni mo ti ń ṣiṣẹ́. Ah. bẹ́ẹ̀ ni dadi orí omi dẹ̀ ni department mi. Ah. tá ti ṣiṣẹ́ lórí omi yẹn fún bíi two weeks bá a tó bá máa fún wa lówó. owó wa yẹn máa ń gbé pẹ́ẹ́lí gan. náà owó tó fún wa yẹn ni mo wò pé ṣé dadi mi bọ́ ṣe jìyà jìṣẹ́ lórí mi mo wá rí owó yẹn mi ní fún dádì mi lówó. àwọn elépo kọ̀hún. àwọn ní dádì wọ́n máa ń sanwó gan wọ́n ní orí omi táwọn ẹ̀ pé ó dangerous hmm. bíi pé wọ́n sanwó ẹ̀mí fún wa ni ah. tó fà tó fi tó wá ṣe gbé pẹ́ẹ́lí nìyẹn. Ah, nítorí pé ó ń ya èmi lẹ́nu ni bó ṣe ń kówó fún mi kó ń kówó fún mi táwọn èèyàn bá tiẹ̀ bá ń béèrè pé ọmọ rẹ iṣẹ́ kí ń ṣe kí n mọ̀ wàá lè sọ wípé iṣẹ́ báyìí ní í ṣe ní pàtó tí ọmọ pé kò dáa ló jẹ́ kí n bí ọ́ ọ <laughs> wà ní ṣìṣe ń bẹ̀ o orí omi tó ń lọ ọmọ lọ láyọ̀ ọmọ bọ̀ láyọ̀ ni o ọkọ rẹ ò ní rì <laughs> ọkọ rẹ ò ní dojúdé ẹ̀rù ní ń bà mí nítorí àwọn èèyàn lè bí mí kí ni iṣẹ́ ìtọ́mọ rẹ̀ ń ṣe gan-an ah, èmi àìsọ fún ọmọ ní ẹnjìníà eh, orí omi ni ọkọ ọmọ mi ilé epo ló ti ń ṣe eh, ẹnjìníà. má eh. jẹ́ kẹ́rù báyìí hmm. kékeré tẹ̀ sí lówó tí mo ṣe wà ń gbà wọ́n lè dé pèkì àwa mẹ́sàn-án kan bí àbí náà wọ́n ní pé à ń ṣiṣẹ́ takuntakun hmm. wọ́n tún máa fi owó kun owó wa pé ìta ṣe ń gbà máa fún wa ń lọ́pọ̀ mẹ́ta ẹ̀ ah! ah, tí bá ríru àwọn èèyàn gbàdá tí mo máa fowó tọ́jú yín gan dáadé mo gbọ́dọ̀ ná òfin yín dáàdì ẹ jìyà púpọ̀ lórí mi o. orí mi ẹlẹ́dàá mi mo mọ̀ dúpẹ́ o mo mọ̀ dúpẹ́ o mo mọ̀ dúpẹ́ o ò ní ṣìṣe ọmọ lọ láyọ̀ ọmọ bọ̀ láyọ̀ ni pé mm, ní báyìí láti ẹ tó kó ìmọ̀ bọ̀. àmì dáàdì mm. ẹ ṣe sá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́. so gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ ó yẹ kí n dúró but ibi tí mò ń lọ yẹn mi ò lè mi ò fẹ́ pé kí n tó débẹ̀. ẹ dúró bàbá ò ní pẹ́ máa ń lọ. ẹ mọ̀ kan mi ò ní lè dúró mọ́ torí ibi tí mò ń lọ yìí mo ti pẹ́ èmi mo dẹ̀ kó gba àwọn èèyàn tó fẹ́ wá bá mi ṣe mí tí èmi ni mo kó wọn jọ. Ah, ẹ má tí ì lọ bàbá òní pẹ́ dé okó àwọn náà lọ. ẹ má wọrí àwọn náà fà àwọn náà ní kí n wá síbí lẹ́yìn páwọn ò jáde ó wá yà mí lẹ́nu nígbà tí mo débi tí mo tó rí pé mi ò bá wọn bọ̀ kò sí nǹkan tó le jù nínú ẹ̀ ẹrù tí mo kó fún yín yẹn ẹ bá mi kó gbogbo ẹ̀ fún wọn so ti èyí tó kù àmà sọ lórí fún mi ṣẹgbọ́ ó dà ó dà ó. ṣẹ́gun ti lọlé èmi ò tí ì lọlé ṣẹ́gun lọlé. ó lóun ní nǹkan kan tó wà very important tó ń fẹ́ lọ sí nílé. <laughs> ṣẹ́gun àdàbà ń pògèdè bíi pẹ́yẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ títìrì ló ń tìrì àbí gbọ́ mi ìwọ tó wà ń bí táwọn tó kù ò sí ń bí kó jẹ́ kẹ́tì rẹ̀ ó là kó gbọ́ tí mo fẹ́ wí kó o lè mọ bó o ti sọ fún wọn ẹnì kankan nù yín tó bá dalẹ̀ ó dá mi lógún tá a dà pélé ó dà á kì í ṣó nìkan nílẹ̀ ó dà yóò dá tàwọn ẹbí rẹ̀ èmi àti Ṣẹ́gun lémi. bàbá kó má pé mi náà yanu ni o ọ̀dàlẹ̀ wà nù wa torí mo wò pé ọ̀rọ̀ tá a bá sọ nù ilé ẹnìkan ló ń gbé jáde lọ fáwọn èèyàn. lóòótọ́. bẹ́ẹ̀ ni mo wá wò pé. ta ló fura sí sọ̀rọ̀ fún sọ̀rọ̀ fún mi ta ló fura sí. mi ì fura sẹ́ni kankan ṣùgbọ́n mo wò pé bóyá ká padà lọ sọ́dọ̀ bàbá kí bàbá tún ilẹ̀ mú fún wa. kan tún túnlẹ̀ mú. kan tún túnlẹ̀ mú. Hmm. alátiṣe á máa ti ṣe. ẹ̀yin ọmọ alákẹ́tẹ̀rí pé ọmọ aláwòrì jiyọ̀ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tajọ́ ní níjù nínú ọmọ kúrẹ́kẹ́ tán ọmọ oníjù tiwa ò gbọdọ̀ sójó ẹ̀yin tá a múlẹ̀ àkọ́kọ́ yìí dẹ́ ẹ̀yin tá a múlẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀yin tá a múlẹ̀ lẹ́ẹ̀kẹta mo fẹ́ ká ẹ sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ wá sáàmù yìí pé kí kí ilẹ̀ yẹn lókun àtẹ̀gìnì ilẹ̀ yẹn lọ́sà òféèfé ńlórúkọ iye àwọn ìyàmí ẹlẹ́yẹ ẹ̀yin lẹ́múlẹ̀ fọlọ́lá lọ́múlẹ̀ fàjẹrò ẹ sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kẹ́ ẹ wá ẹ ṣe mo dúpẹ́ ògé mọ wá ògé mọ ẹsẹ̀ ògé mọ gbogbo ara ògé mọ gbogbo ara. mo kí yín pé ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀ kalẹ̀ awo mo sì ní mo kí yín pé ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀ kalẹ̀ awo ògbó yín àtọ́ ń bẹ̀ ọkàn yín ó balẹ̀ ẹ ní sáyé ṣe ẹ ní sí fáṣe ẹ rí ẹ rí i pé ibi tá a wà yìí níbi tọ́mọ ti ń ké tí ìyá rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ <laughs> ilẹ̀ láàmú lónìí ńlẹ̀ṣẹ̀ tẹ̀kẹ́ tó dé ẹ̀rí tó ń bẹ lọ́wọ́ mi yìí ó kéré jọjọ àmọ́ atátó iyọ̀ dùn mú kàn bẹ́ẹ̀ mú kàn bẹ́ẹ̀ ó yá ẹ máa mú ẹ mú ìwọ náà mú àná sí ń tẹkùn ẹkùn ò ní pẹran tí ẹkọ mọ wọ ó yá ó yá ẹ tara ṣàṣà kẹ ẹ mú kí lẹ mú tẹ mọ ṣé ẹ tẹ mú ewé lẹ mú àmọ́ oògùn ńlẹ fẹ́ sà inú àpò yín ni yóò máa gbé yóò sì jẹrà mọ́bẹ̀ àmọ́ kẹ́ ẹ tó ń fi sáàpò yín ẹ máa gbóhùn yìí o kẹ́ sì mọ́ pé tẹ̀lé mi ẹ sọ wípé olúgbògí olúgbògí àjànàlúfẹ̀ ọkùnrin rẹrẹrẹ tí wọ́ bí omi ọkùnrin rẹrẹrẹ tí wọ́ bí omi ọkùnrin àjàntí rẹrẹ tí wọ́ tolúfà lẹ́yìn ọkùnrin àjàntí rẹrẹ tí wọ́ tolúfà lẹ́yìn. pàǹlódì fàṣẹgùn pàǹlódì fàṣẹgùn níjọ́ tẹ́gùn sọ pé òun ò láṣẹ lẹ́nu. níjọ́ tẹ́gùn sọ pé òun di dandan kí n láṣẹ lẹ́nu. di dandan kí n láṣẹ lẹ́nu. bí n bá dalẹ̀ bí n bá kí lè ò dà mí. ẹ fi sáàpù yín ẹkì bá kò ẹkì bá kò ẹkì àní ẹkì kí bá kò. ẹ mọ wá fẹ́ kẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ gbóhùn ẹnu mi. ẹ rí i pé njọ́ tọmọdé bá mọ tó bá múlẹ̀ njọ́ náà ní mọ̀ ìgbà tí ó dalẹ̀ kò ní mọ̀ ẹ mọ̀ dalẹ̀ o sáré bẹ́ẹ̀ bá ti dalẹ̀ ewé ti ń bẹ lára yín bí wọ́n bá dojú ìbọn kọ yín kò lè bá yín béèyàn bá lóun gbé bọ̀ dání ẹ sọ fún pé ọ̀pá lásán ló gbé dání ẹni ò dojú rẹ̀ kọ yín èmi alẹ́ bí oṣù mọ̀ wí bẹ́ẹ̀ àwọn afáàgìrì èmi àdàgìrì àdàgìrìgìrì rẹ bí ìjà o ẹ̀rín mi ń jàgé ẹ̀rín mi ń jàgé tewé náà bá dápò yín tán yóò dògùn tó bá dògùn yóò wọnú ara tó bá wọnú ara yóò bẹ̀rẹ̀ sẹ́ àmọ́ mo rí i wípé ẹ má dalẹ̀ o sára nìkan ni tó bá dalẹ̀ nù yín yóò gbúrò mọ́ níbi tí ò ti rí mọ́ ìbọn dáhùn lára rẹ̀ níbi tí ò ti sí mọ́ ìbọn paradà yóò dojú kọ ògùn ó paradà ògùn ó bàjá. kíkí kẹ́ ẹ mọ̀ dalẹ̀ ẹ mọ̀ mọ̀ dalẹ̀ ẹ rántí ìjọta àmúlẹ̀ yóò yóò dà fún yín. kúnukú bà lórúlé. ojú lóye ojú kòkó. kúnukú bà lórúlé. ojú lóye ojú kòkó. drombe ibo lẹ ń lọ ẹyin ah ta làwọn eléyìí ń bá sọ̀rọ̀ ah omi sọ kúlú ó pọnà méjì ọ̀nà sọkúlú ó pọ́nmi méjì àwọn méjèèjì wọ́n pínra wọn ní mẹ́rin mẹ́rin adéáfò yígì ìgì tí ń ṣọta omi àwọn adé yígì ìgì lẹ́nìí a ò kú mọ́. pátá pẹnumọ́ pẹnumọ́ pẹnumọ́ kúkú kúkú ní toro gẹ́rẹ́gẹ́rẹ́ ní talágẹmọ ìmúkùmù ni wọ́n mú gbalẹ̀ ìlọkulọ ni wọ́n ń lọmi ẹ̀ bá lọ́rọ́ bí aṣọ bá gbóyó mọ pèkísà yẹyẹyẹ iwájú aláṣọ kọ̀rọ̀ àgbàgbà ni wọ́n ti bá fún ìgbà tí ń bẹ nírọ̀gùn ọ̀tá Ọ̀rúnmìlà lọ́jọ́ sùrùsùrù èmi náà lọ́jọ́ sùrùsùrù ó sùrùsùrù ọba aládé tọ́jú ọ̀tá gbogbo yín bomi lónìí ìjà wa kì í sọ̀nì pẹ̀lú yín torí pé àbátọ̀jọ́ ọjà wa ó níbi tá à ń lọ. àmọ́ ẹ gbọ́ ìjọ kíjọ tẹ bá lórí láyà tẹ bá tún pàdé wa lójú ọ̀nà ẹ máa jẹ́ yín ẹyin níṣu. Come back! ẹ wo àwa kúrò náà ń tẹ́lẹ̀ bá fi bọ́ bá ẹ wo ẹ fún wọn. ẹni bá bímọ kó tọ́ o kó tọ́ o nítorí pé o ọmọ lè rè ayé ọmọ làwòrán èrè ẹni bá bímọ kó tọ́ o bí ò tiẹ̀ dìbò ó ti wọlé bí ṣèyí ò dìbò ó ti wọlé. ẹ̀yin olóṣèlú ẹnu yín a máa dùn ah, ah. ẹnu yín dùn pọ̀. dádì ẹnu báwo nígbà tí mò ń bọ̀ tí mò ń bọ̀ wá sọ́dọ̀ yín tẹ́ ẹ bá rí èrò nídìí posters ṣèyí tí wọ́n lẹ̀ káàkiri àwọn èèyàn nífẹ̀ẹ́ gan ni o àlùbáríkà ara ṣèyí pọ̀ débi wípé ẹni tó bá ní òun fẹ́ figagbága ṣèyí ó máa fìdí rẹmi ni kò sí nǹkan míì tójú yẹn lọ. <laughs> ẹ ṣeun ẹ ṣeun ẹ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mo jìyà pọ̀ lórí iṣẹ́ yìí ẹ ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tí ó tí ó ṣe é fẹ̀yìntì fún mi títí dọjọ́ alẹ́ ẹ ṣeun ẹ ọ̀dà o kí ni tó tún kù o tá a tún tó tún yẹ ká ṣe o torí wípé <laughs> kò gbọ́dọ̀ fìdí rẹmi o ẹ kò sí nǹkan tó tún pọ̀ mọ́ àfi ti àwọn ará ìlú Ìpókíà local government hmm. nítorí gbogbo àwọn ọ̀dọ́ ìlú yẹn ni wọ́n dá owó jọ tí wọ́n fi ṣe tíṣẹ̀ẹ̀tì fún ṣèyí níbi tí wọ́n nífẹ̀ẹ́ ṣèyí dé hmm. èmi náà wá wò pé kí ni a lè fi dùn wọ́n nínú bó jẹ́ bọ́ọ̀sì bíi méjì bíi mẹ́ta ká rà fún wọn kó wá pé gbogbo ẹ̀ pictures ṣèyí sí. Si àti orúkọ ẹ̀ ṣe mọ̀ pé ìyẹn tún máa jẹ́ kí campaign yẹn kó tún lọ kó rìn jù báyìí lọ. Hmm, ọ̀rọ̀ rẹ tọ́ ẹ àṣeyẹ ò gbowó kalẹ̀ àwọ̀ ń bẹ́ẹ̀ àwọn bá jẹ́ tìyẹn ni yóò ṣe é ẹ sáà bá ń dúró tì í ẹ bá ń dúró tì í gbágbáágbá kó mọ́ fìdí rẹ mi àyò ṣe owó ń bẹ ṣe yóò àyò ṣe yóò gbowó lẹ̀ gbogbo tó kà ń lẹ̀ ni ṣe yóò n ó pèsè yìí kó gbowó lẹ̀ pé mo ti rẹ́ni yá mi ní ọgbọ́n o mo ti rẹ́ni yá mi lọ́pọlọ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ nítorí ojú ò gbọ́dọ̀ tì o. ojú ò ní tì wá. Ah, mm. <laughs> àmín. ọmọ tí kò ní bọ́jọ́ alẹ́ wa jẹ́ sọ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí. wọ́n mi gbòòrò àwọn eléyìí wọ́n mi gbòòrò títí wọ́n mi gbòòrò gbòòrò. àwọn eléyìí wọ́n mì gbòòrò títí wọ́n mì gbòòrò. wọ́n mì gbòòrò. àwọn eléyìí wọ́n mì gbòòrò títí wọ́n mì gbòòrò. dádì ìwúyà mo ti ń lọ o dádì à ó dákun wọn bínú ọmọ àkànjẹ ọkìn eh. <laughs> ọmọ ọjẹ dúdú ògòsùn. ẹ rọra sọ ọmọ àjànàkú pàdé òró bùsùbùsù ọmọ olókun dúdú dí òró ọ̀kàrẹ̀ ẹ ó ti dáa fún ọ ó ti yẹ ọ kò sì ní yẹ ẹ lẹ ẹ ṣùgbọ́n wàá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo ọ̀rọ̀ tí mo bá ọ sọ máa mú lò ó èèyàn ò fẹ́ ni fọ́rọ̀ o àforí ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ilé ayé gbà o yóò sì wàá dáa fún ọ ó tiẹ̀ ti dáa fún ọ ná ó ti yẹ ọ kò ní yẹ ẹ lẹ̀. ẹ ṣe ẹ ṣe dẹ́tì. ọ̀kàrẹ̀ <laughs> bàbá tiẹ̀ fi dá tèmi ni ipò olóṣèlú ipò onísẹ́nítọ̀ tó lóun fẹ́ dùn èmi ìbá ní kọ́ ọmọ tiẹ̀ wulẹ̀ ṣe é kọ́ ọ dúró ní bó ṣe wà yìí àgbélégbàyè ní takùkọ́. ẹ dàtí ṣé ẹ mọ̀ pé tí n bá tún jẹ sẹ́nítọ̀ yẹn ó tún máa jẹ́ kórúkọ ẹbí kó tún lọ síwájú sí ni tó mm, mm, mm, ti yé òótọ́ ni ìmọ̀ pé ọ̀tún máa bọ́ sáàrin àwọn èèyàn ńlá èèyàn pàtàkì jù báyìí lọ òótọ́ ni àjọ máa máa kọ̀ǹtrò nàìjíríà. ó dà bẹ́ẹ̀ yóò sì yóò sì yóò bọ̀ sí i yóò ṣeé ṣe ìran mi ò ṣàṣetì rí aláṣeyọrí ni wá yóò ṣeé ṣe. bẹ́ẹ̀ ni ẹ ẹ sọ pé àwọn kan fẹ́ gbé àwọn òwe kan wá fún wọ́n ní wọ́n fẹ́ wá bá mi pé a máa sáìn àwọn ìwé kan àwọn dọ́kúmẹ́ǹtì kan pé a máa sáìn ṣé kí n tọwọ́ bọ̀. àtẹ̀tẹ̀ ẹ sọ ẹ tọwọ́ bọ̀ ẹ wo bí tó bá ti kàn bí ọ̀rọ̀ olówó dé ẹ jẹ́ kí èmi mọ̀ ọ̀dà transfer sí. ọ̀dà mo tiẹ̀ mo jẹ́rìí rẹ mo jẹ́rìí rẹ gbàtà ìṣòṣà ń ṣòṣà <laughs> ó kárí. ìdáàtì ìgbìmọ̀ nípa ẹyọjú sí ìmọ̀ àtúnṣàrẹ̀ wáyé láìpẹ́ ìpẹ́sẹ̀ mi ò gbọ́dọ̀. ọwọ́ ò gbọ́dọ̀ jìnnà sí mi o ò gbọ́dọ̀ jìnnà sí mi. <laughs> àkọ́bí ẹni àbúrò ẹni ni ìwọ náà wọ́n jìnnà sí mi o ọmọ pé ọjọ́ dalẹ́ báyìí. <laughs> <laughs> àgàjì. ara rẹ ò sí ọba kan rárá pẹ̀rẹ̀ o mọ̀ díẹ̀ o ìfúra lóògùn àgbà kódà. ìfura lògùn ọkùnrin èyí tí ò bá fura ó lè ló ń kóró wọn. yọjú ń bọ́ lọ́wọ́. ìwọ náà mọ̀ jẹ́ ọmọkùnrin ni. àdá kan. o tiẹ̀ mọ̀ pé mo wà ní àgbègbè ibi tó wà àmọ́ gbà o èmi ò wá bẹ́ẹ̀ lálejò. ọ̀kàrí. àlejò kú ni wọ́n á bá o. ẹ jájọ gbọ́ mi kaná. èmi. bẹ́ẹ̀ ni èmi ò jẹ́ kó yí ọ pé tágbọ́n bá fẹ́ sọ̀rọ̀ àgbà kìíní wọlé. ó kárí. bí làwọn fẹ́ sọ̀rọ̀ akẹ́kùbákọ̀. ó kárí. akẹ́kẹ́ mi ti wá bọ́ lálejò mo ṣetán láti. dájú sẹ́wọ̀n dèdèrè àdákan òsì àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ẹni bá darí sapá pápá ẹni bá darí sọ̀rọ̀kọ ìrókò àkó wọ́n ní àríkíṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara rẹ̀ ló fi rù níwọ̀ ó fẹ́ kó mọ̀ kí gbogbo ohun tó o gbé wá bẹ́ẹ̀ pátá kò sí kankan náà tí ó ṣiṣẹ́ ẹ bẹ́ẹ̀ ni o fẹ́ mọ̀ dá lóhùn. kò ní yé ah. ò ní bọ́m̀bẹ̀ jábí bọ́ nìkìlì ah. fíìsì lọ́pọ̀lọ́ kò ní yé àwọn tó ní ọ. wọ́n padà wọ́n padà wọ́n padà tọ́ṣù wà láyé wọ́n padà wọ́n padà wọ́n padà wọ́n padà wọ́n ti padà o wọ́n ti padà. hello hello hello pàdé mi mo lálà kan sí ẹ mo lálà kan sí aláyẹn bad gan aláyẹn bad gan àfikà ríra ní láti ríra a ní láti ríra ẹ tílẹ̀ bá ti mọ̀ àgbọ̀dọ̀ ríra àgbọ̀dọ̀ ríra irú àlàó ni. ẹni bá bímọ kótó kótó o nítorí pé ó lè rè ayé ẹ̀sìn ṣe wà ní oníyọ̀ oníyọ̀ ń olu àdágídìgbà olú olórìṣà olórìṣà ń jó olórìṣà ń yọ̀ ìjó bìjó fún yín ayọ̀ ó bàyọ̀ ọkàn yín ó balẹ̀ kò ní níyín lára ẹ rí wípé tẹ́ ẹ bá wò dáadáa ọ̀gá yín nígbàgbọ́ nù yín ló jẹ́ kó ràn yín pé kẹ́ wá gba kínní lọ́wọ́ mi sẹ́ẹ̀rí pé kọ̀ọ̀dá kéèyàn mọ̀ dalẹ̀ kálẹ̀ ẹ bá jẹ́ èèyàn tí ń dalẹ̀ ni kò ní ràn yín wá ẹ mọ́ dalẹ̀ o ah, béèyàn bá dalẹ̀ ilẹ̀ ó mu ẹ̀ẹ̀mejì lójú ọ̀dàlẹ̀ nípẹ́ o nígbà tí ó bá dalẹ̀ àtìgbà tí ó bá kú yóò dà fún yín dákọ̀ ó kọ̀ wọ́n ti ń jẹ́ àjíbówó ọmọ alálà ẹ̀ṣọ́ ògbó àtọ́ ẹ̀ ń bẹ̀ wọ́n ọmọbìnrin yìí mo rí i pé o nífẹ̀ẹ́ ọ̀gá yín tó pọ̀ a ah, èyí ti rí tó le tó bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ jọkan lé rẹ lọ. bàbá ẹni tó ń fúnni ní jíjẹ tó ń fúnni ní mímu pàápàá jùlọ tó tún wá ń rà gbogbo mi hmm. ah, ah, ọlọ́run ẹni nírú ẹni bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni yóò dáa fún ọ bó o tiẹ̀ mọrú ọ̀rọ̀ yìí a yóò dáa fún ọ o ọlọ́run kékeré èèyàn ni èèyàn sì gbọ́dọ̀ mọ gbárùkù ti nǹkan tó ń náwó bá ṣe yóò dáa fún ọ sórí pósí dindi ẹ rí i pé òkú dindi wọ́n sì ń gbé àmọ́ ti pósí àtòkú ilẹ̀ nígbà jù wọ́n lọ béèyàn bá lépa yín ilẹ̀ ó mú àṣẹ ẹ mọ̀ dàní. tọ́rọ̀ ló yẹ kó wá gba kinní lọ́wọ́ mi àmọ́ mo mọ̀ pé ó nígbàgbọ́ nù yín ló ṣe ní kẹ́ wá tó wá rí ipò tí wọ́n wá yìí n ò ní fi ipò náà dùn ọ́ gba kinní lọ́wọ́ mi ọkùnrin ló yẹ kí n gbé fún àmọ́ gẹ́gẹ́ bí ipò tiẹ̀ bó ṣe ju tọ̀dọ̀ rẹ̀ ń gbà lọ́wọ́ mi. Ah, ah, ah, ṣé mo ní ọmú ni ẹ fẹ́ ṣe ra rẹ bá a bá mu igbó tọrùn bókun lọ́nlọ́n ọ bára rẹ nígbó tọrùn bókun ò ní kú wo àjíbọwọ kìnìún tẹ ń bẹnu báwọn ìwọ mu mu ká kọ́ ló lè wúre mú nígbà tẹ bá mú kìnìún dọ́dọ̀ ọ̀gá yẹn tán òun mọ bí ó ti lò ó àmọ́ tá a bá wá ń lọ báyìí ẹ mọ́ gbé kìnìún ìgbàbí kan o ẹ mọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ tààrà kẹrìí fún tó bá ti dọ́wọ́ rẹ̀ òun ó mọ bí ó ti lò ó ẹ ṣọ́ra yín lẹ́ẹ̀kan sí o ẹni tó fẹ́ béèrè ó sì yẹ kí n fún yín láwọn nǹkan kan ìwọ ó yẹ kí n fún ọ ní nǹkan kan kan ìwọ nǹkan ọfẹ nǹkan ẹ wọ́n wà lára rẹ wọ́n kó wọ́n béèrè ọba o bẹ́ẹ̀ kí ni n ó fún yín láàrin yìí o ẹ dorí kodò. kótó náà pa mí èmi ni màá pẹ́ olè ojú ẹ̀ yẹn màá rí pé mo yọ kúrò màá gbàgbọ́ ah, ìwọ mọ̀ ọ̀ lè sẹ́mi lẹ́nu ọ̀ lè sẹ́mi lẹ́nu kó tó sọ mí lẹ́nu ìwọ olè ó ti. báyọ̀ àmọ́ ìwọ ti fẹ́ kú. ìwọ ọ̀nà olè ni kúkọ máa lọ kúkọ máa lọ olè ọmọ mi ò bọ́lẹ̀ lọ́mọ látọdún tí mo ti dá èmi mi ò jalè rí ìwọ fẹ́ kó mi síta bí ọmọdé mẹ́jọ máa jẹ́ kó yẹ ìwọ ọmọ burúkú. obì obì ee ee bàbá jẹ́ kí n pa o bàbá jẹ́ kí n pa o. kí ló ṣe tó tó bá ń. bàbá ṣé tóbìnrin bá jalè wọn kì í na obìnrin ni. ó jalè ní. ó jalè ní. Ah. nǹkan tí ò yẹ kó jí ló máa ń jí ah. nǹkan tó wúlò fún àti èyí tí ò wúlò fún ló máa ń jí. Ah. ìhùn ìhùn ó wá fúyẹ́ ẹ̀ fúyẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni yọ̀ǹda rẹ̀ fún mi kí n mú lọ. sọ́kàn báyìí ni wọ́n mọ̀ lè kú òdodo ẹ̀ ǹdẹ́ náà ti ẹ. ṣókùn báyìí lẹ́ mo lè kúrò lójú ẹ̀ hmm ṣẹ́yìn o mọ̀ pé o lè ní bọ̀dé ọmọ ṣé torí pé o ti máa ń wálé tó máa máa sọ káàkiri fáwọn ará àdúgbò fáwọn òyìnbó lòun ń bá ṣiṣẹ́ bàbá ó lè ní bọ̀dé ọmọ yín ó lè paraku ni ìjàpá ò bá ní oògùn ni kò fi wòran díẹ̀ ẹ mú kúrò lójú ẹ̀ sógan ẹni rí yín náà mọ̀ pé ẹ mú kúrò lójú ẹ̀ sógan ó yá wọnú ilé lọ fún mi kí ló dé ẹ panu dé ẹ dẹ̀ ṣe wá lanú lẹ̀ báyìí. Ah, ah ẹ sì dúró ẹ làálẹ̀. Ah. wèrè ọmọ pé ní tí ń sèwọn ọ̀dà yéèfì. ẹni bá bímọ kó tọ́ o kó tọ́ o hmm. nítorí pé o ọmọ lè rìn ayé bá bímọ kó tọ́ o nítorí pé oh, o eh, ọmọ lè dádì ṣe rí gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ ṣe pé hmm. bóyá bẹ́ẹ̀ ló ṣe rí ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn awuyewuye tó ń lọ lọ́tún lọ́sìn wípé eh, kò rí bẹ́ẹ̀ ẹ sà eh, bó ṣe rí gangan nìyẹn sà bẹ́ẹ̀ ni sà ah. Adigunjalè paraku òun ni ṣèyí o nígbà tí mo dé ọ̀dọ̀ DPO tí DPO ṣe àlàyé fún mi ó jẹ́ kó yé mi wípé tí ṣèyí bá wà ní operation Sa, ó ní tó bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn báyìí ó ní ṣèyí máa ń yìnbọn bí ẹni wípé òun ló ṣe ìbọn ni ó jẹ́ kó yé mi wípé sharp shooter gidi òun ni ṣèyí. sórí ọ̀rọ̀ òṣèlú tó tún gbára bọ̀ ni kò sí rọ́ táwọn olóṣèlú ò lè pamọ́ra wọn. Hmm. dadi. Eh ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ sá kì í ṣọ̀rọ̀ olóṣèlú àtọ́ bó ṣe rí gangan òun nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ báyìí tí wọ́n ṣe àlàyé fún mi bẹ́ẹ̀ mi náà ṣe bá nìyẹn sá. ó dà kí wọ́n á lọ nà àbáyọ. ẹ ẹ ṣe sá. kí lọ nà àbáyọ. gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé competent lawyer ni mí gbogbo ọ̀nà pátápátá tá a máa gbà láti rí wípé ṣèyí yọ nínú kéèsì náà la máa rìnrìn ẹ̀ sá yóò dáa fún ọ yóò dáa fún ọ ọ ò ní ṣe ẹjọ́ gbà hmm, mo ṣe ń dákun bá mi múra sí i òun náà ló kú ọ̀pákùtẹ̀lẹ̀ mi kan ṣó náà ni o náà ni o. kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀ sá ó kàn jẹ́ wípé ó máa ń ná yín lówó díẹ̀ ṣe mọ̀ wípé a máa ní láti náwó sọ̀tún náwó sósì. bó bá jẹ́ tówó gbogbo ẹbí ó wá owó àtòrò òun náà ní òun náà ni gíríkì inú tó mówó wá tẹ́lẹ̀ yóò wá níṣòro káwá mọ̀ wòran gbogbo ẹbí gbọ́dọ̀ wá owó gbogbo ẹbí ò wá owó toró náà ńgbà tí tó wà dáadáa ó fowó mọ̀ wá ó fowó mẹ́bí ó fi mọ̀ rẹ̀ ó fi mọ̀ gbogbo àwa owó ó bá jẹ́ tówó ni àwa owó. ó dà kó burú sá ìgbà tẹ́ ti fi mí lọ́kàn balẹ̀ wípé hmm. ẹ máa wá owó yẹn sá hmm. èmi náà fi ń dá yín lójú pé lágbára ọlọ́wọ́ bá Eh, ṣe máa yọ nínú kéèsì yẹn. àmín o. Eh, the only thing tí mo kàn máa bẹ̀bẹ̀ fún ni wípé kẹjọ kẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ lórí kéèsì yẹn. àdúrà bẹ́ẹ̀ ah, sà. n ò jí kí n mọ́ gbàdúrà bí n ò sùn lálẹ́ n ò gbàdúrà àdúrà ni mo ń gbà. ó dà kò burú sà. o ṣeun all right sà. yóò dáa fún ọ ẹ ṣeun sà. ẹ ẹ n ò ní lè sìn ẹ má bá wọlé sà. Hmm. all right ṣe sà. yes ó mọ mi mo kéré àbí. kàlẹ́ni tó gbìyànjú fẹ́ tó ní tọ́jú òṣòro níwájú èmi ò kí ọmọ àgbọ̀ngàn yóò tó bí wájú ẹ̀ tí wọ́n bá ń rìn níṣẹ́ bá mi padà lọ jíṣẹ́ pọ̀ pé o mọ̀ sẹ́gẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ̀jì. padà wá bí ta ló bá sọ̀rọ̀ mo kéré àbí bó tilẹ̀ òǹkórí lónìí wàá balẹ̀. níwọ̀ náà. bẹ́ẹ̀ ni. ọmọ mi lẹ́rọ̀ níwájú èmi èmi ò jẹ́ kó yé ọ pé alákẹ́dùn ló bí oníyàn lọ́wọ́ oníyàn náà ọmọ alákẹ́dùn awèrè mẹ̀kùn ló bí ọlọ́kà ọlọ́kà ọmọ awèrè mẹ̀kùn pẹ́ńtà ló bí òbí àtẹ òbí àtẹ náà mọ̀ wọ́n pẹ́ńtà. wọlé ló yẹ. bẹ́ẹ̀ bá pọ̀ bẹ́ẹ̀ bá pọ̀ tó. àkọ́jọ́ dá tiẹ̀ mo. ara fún mi náà mo mọ̀ pé ìwọ ló rán sí abẹ́lú wa bá mi àmọ́ ìwọ àti ẹni jẹ́ rán mo kàn bá lọ. bó ti kọ́ ló ṣe lálálálálá létí mi. ẹ mo fẹ́ kí tiẹ̀ náà lálẹ́ kó máa gbóhùn ikú mi. lẹ́mìí fún sọ́ọ̀mù àṣàkẹ́ kówókówó làwọn tó ṣe kó bàjẹ́ kó bàjẹ́ nílùú tó lù ti fún ọ láyè láti ronú pìwàdà kó o nu gbogbo ìwà òtítọ́ òwú ò dálé onílé òfin bó tiẹ̀ lẹ́yìn ò ń gbẹ̀mí àwọn èèyàn kò sí ìtọ́jú ọ lójú o rò pé bẹ́ẹ̀ ni ó ti mọ rí lọ èmi ò bá rò yẹ wa lọ́tọ̀ ìjú tó bá fẹ́ pàdé òfin. kò sí bí ìkòkò ṣe lè wù kó tóbi tó bó o bá sọ̀kú akọlù yóò fọ́ gbẹ̀ẹ́. ìyẹn lẹ́nu. omi ni o sì dànù. dáná fún mi. níwọ̀. mo fẹ́ rí náà rẹ̀ pàtẹ́ fún mi mo fẹ́. bó o bá yè é a jẹ́ pé bàbá ńlá kó bàbá mi kọ́ ló bí mi níwọ bó o bá yè a jẹ́ pé wọn ò kì í ṣe fún sọ́ọ̀mù àṣàkẹ́ mọ́ níwọ kò ní dá fáwọn tó ní ọ kò ní dá mi fún mi tó ti tẹ̀lé fún ọ. Àríọlá mbolo wa ó yá ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ìwà àtàwọn èèyàn yín ẹ wá gbé olórí burúkú ara rẹ̀ kúrò bí ó ti dẹni ilẹ̀. ayé rẹ ò lè dá. ajá olúbò rẹ ò ṣe ọ̀kàrà olúbò rẹ ò ajá gbogbogbo ó múgbọ̀n gbilẹ̀ jẹ ìjímèrè gbogbo aládìí ó sì gígàn òjò pa fìtílà iná ẹ̀ kú. awóṣẹyẹ ìhà yìí lọ wà. èsè. ọgbọ́n tó ṣẹlẹ̀ ni. kí ló dé. ọlábọ̀dé owó ti tẹ lábọ̀dé. lábọ̀dé wo. lábọ̀dé ti kú. tàǹgà ìwò. Ah. ojú kan àgbè ojú kan ọ̀ǹtàfà. bẹ́ẹ̀ni ojú kan ọ̀pá. ojú kan ọ̀pá ojú kan ṣoṣo. ọmọ mi. ìkà lẹni tó ṣerú eléyìí ìkà ni. oníṣèyí ti fọ́n lóró orun. àṣẹ. ó ti fọ́n lóró orun. àṣẹ. ó ti bà kan jẹ́ mọ́ra rẹ̀ lára. fílẹ̀ ẹ̀fí mi wọ́n lẹ̀ sí mi wọ́n lẹ̀. oníṣèyí ò ní mú jẹ. tọ́ n tí ṣèyí sọ fún mi pé òun ń ṣe nù àfi bó sì ti wá di ọ̀rọ̀ wáyé bírí tó wá di pé wọ́n náà mú un fún adigunjalè adigunjalè bó o ah ó tójú sú mi o. dadi ṣé kí n má tàn yín sá. má tàn mí o. ṣe rí according to bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ ìfún mi tí mo gbọ́n sìn dadi mi rò pọ́rọ̀ yẹn rí bẹ́ẹ̀. Ah. yes because Rashidi tèmi mọ̀ tèmi mọ̀ hmm. from day one. Mm mi rò pé èèyàn tó ní irú wà pálapàla bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ni. àbí. bẹ́ẹ̀ ni dádì and again àwọn people tẹ̀ ń wò yìí eh. tí wọ́n pèrè àwọn politician yìí eh. they can do and undo. Ah, ok tó ń bá rí i pé ẹni yìí opponent mi ni àjọ eh. ń du post kan náà kò sí nǹkan tí wọ́n lè ṣe láti fi blackmail ara wọn. Mm, mm. èmi tẹ̀ ń wò yìí náà dádì tó bá mm. jẹ́ wípé mo jẹ́ politician tí mo dẹ̀ ń rẹ́ ni bí opponent mi nǹkan tí máa ṣe tí màá fi bà lórúkọ jẹ́ òní màmá wa tèmi àfi débẹ̀. you see. yes. Hmm ah, èmi náà wo bẹ́ẹ̀ náà wípé ah, ẹnu ìgbà tó lóun fẹ́ ṣe tó lóṣèlú òun fẹ́ ṣe sẹ́nẹ́tọ̀ yìí náà ni gbogbo ẹ̀ dédé yí bírí àbí. dadi ṣé kí n má tán yìí ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ ojú lásán mi bá ní wípé ká lọ bá ọ̀rẹ́ yín awóṣẹ̀yẹ. gbàgbé tawóṣẹ̀yẹ awóṣẹ̀yẹ wo. Eh, ńgbà tí ọ̀rọ̀ tójú wà lórúnkún gan-an àwòṣẹ̀yẹ àtúnṣe gbàgbé tàwòṣẹ̀yẹ òfútù fẹ́tẹ̀ ní gbogbo ẹ̀ gbàgbé tàwòṣẹ̀yẹ nǹkan míì ni kò jẹ́ àwa sọ. tí o kò sọ náà bẹ́ẹ̀ àbí. kò sọ náà bẹ́ẹ̀ àwòṣẹ̀yẹ hmm, wò. Hmm. ẹ má bínú dáàdì ẹ má bínú pé mo fẹ́ kó mi wájú yín sá hmm. ẹ̀yin àgbà náà lè máa sọ wípé a máa ń pé gbọ́n ni. Mm ẹnì kò kí n pé gọ́sà. ọ̀rẹ́ mi pa. àmì sà ẹ mo ní mo ní ẹ àwa náà níbì kan tó jẹ́ mm. wípé àwa náà máa ń fi ara pamọ́ sí tó jẹ́ mm. pé wọ́n máa ń wọ́n máa ń ṣàdúrà fáwa náà mm-hmm. tó dẹ̀ jẹ́ wípé látọjọ́ tá ti mọ̀ wọ́n yẹn a regret pa mọ́ wọn sà ṣe rí ẹni tí mò ń sọ yìí mm. tó bá sọ̀rọ̀ sínú ayé èèyàn dádì bó ṣe máa rí nìyẹn ah. bẹ́ẹ̀ ni àfáà mo ní bá rí gani o ah, ẹ lè máa gbọ́ ẹ dẹ̀ lè máa gbọ́ tó bá sọ wípé òun náà pè ní bàbá ń bá àríga àṣewọ nìkan ni àṣà ẹlẹ́ṣà àṣewọ nìkan ni tẹ́ bá yẹ pé máa ń gbóni yẹn sẹ́ni bí mo ṣe ń kọ́ yẹn ẹ máa kí mi lẹ́yìn ni sà. lọ ìgbésẹ̀ yẹn ni kò gbé kí n lọ síbẹ̀. Hmm, àṣẹ yóò gbọ́dọ̀ ṣe báyìí lọ ẹ̀wọ̀n. kò lè lọ. tẹ́yìn bá ti sọ fún mi pé gbogbo outcome bẹ̀ kí mi wá fún yín feedback hmm. dáàdi ẹ̀yin má wọrí ẹ dá yòókù dá mi. o ṣeun yes sir. mo dúpẹ́ o yes sir. ọ̀kàrẹ̀ yes sir. ẹni orí fún wa lọ́mọ tí kò ní bọ́jọ́ alẹ́ wa jẹ́ sọ́mọ rẹ kó lè fún ọ nísinmi ẹni bá bímọ kó tọ́ o kó tọ́ o nítorí pé o ọmọ lè rè ayé ẹni bá bímọ kó tọ́ o kó tọ́ o nítorí pé o. òbí ní màpé oníyàn àtàgbẹ ní màpé onílò ní jẹ́. ojúmọ́ olúwa ọgbà ojúmọ́ olúwa ọgbà ọ̀kan mo ní mọ̀ ọ̀rànràn ọ̀kan mo ní mọ̀ ọ̀rànràn ègìrì wò yìí ègìrì wò yìí awo alágúnjá ayé ṣe yí o ibikíbi tó o bá wà káfẹ́fẹ́ eléyìí ó kàn lára ṣìṣe ló mewúrẹ́ tó fi báyà rẹ̀ lò ṣìṣe ló má gùnà tó fi báyà rẹ̀ lò ṣìṣe ló má mọ láńgídí tó ìtorí bomi ọ̀gànràn má ta ọ̀gànràn má pàṣẹ. ibi kó máa bá ọ láti wákàtí ọ̀wọ̀ yìí òfò kó máa kàn ọ́ gbogbo búburú kó máa bá ọ èsè kó mọ sí ọ ọ̀kàrà lámì láàlẹ̀ nítorí bá mú ọ̀gùn ọ̀gùn lọ rèé gbomi dúró gbégbé omi kíbi tó bá wà ọ̀gbọ́dọ̀ soko ọ̀gbọ́dọ̀ dínàná ọ̀gbọ́dọ̀ dẹ́gun bìrà òfò bá ọ lónìí ó ti ṣiṣẹ́ ó ti kanlẹ̀kùn rẹ̀ mo sì ti sí fún ọ tiẹ̀ ta. ẹni bá bímọ kó tọ́ o kó o nítorí pé o. bímọ kó tọ́ o nítorí pé o ọmọ lèrè ayé tọ́ ọmọ rẹ. báwo dúpẹ́ lọ́wọ́ sùn láyọ̀ mo jí láyọ̀ mo ṣe jí lọ́dún ni tí mo pé forty five years òye ọdún tó ń bọ̀ kí n lé owó kí n lé ọlá bó ṣe ń jẹ máa gbé kí n máa wà lálàáfíà kí n lé owó kí n lé ọlá àìkú bá lé ọrọ̀ òní dọ́là. ìwọ torchlight kan torchlight kan báwo ló ṣe wọlé ìwọ fẹ́ di ọ̀la báwo ló ṣe wọlé èmi èmi ló hàn kò ní dá kò ní dá fún ẹ. ọba jẹjẹ àtìkà tó jẹ ìwọ náà fẹ́ di ńlá o fẹ́ kẹ́mi ẹ gùn o dẹ̀ ń dẹ́ ẹ̀mí àwọn èèyàn légbodò o ò fẹ́ kọ́ dọ̀la ìwọ fẹ́ dọ̀la o ò fẹ́ kọ́ dọdún tó ń bọ̀ ìwọ fẹ́ dọdún tó ń bọ̀ ìwọ ń dálé onílé òfin bo tiẹ̀ lẹ́yìn ò ń dẹ́mi ẹlẹ́mi légbodò káàkiri o dẹ̀ fẹ́ kí ọlọ́run ṣọ ẹ kò sí ẹni tó wu ìwà ẹbí láyé tí ò ní dèrè iṣẹ́ tó ṣe. Fákòrédé gbà míì abọ́ rí nǹkan tó ti rí mo ti dà ọjọ́ alẹ́ ti dé gbogbo ẹ̀ sì wá polúkúrú musu ṣe yí tó yẹ kó tiẹ̀ bu pẹ̀ sí mi lójú ni wọ́n ti pa <sighs> àbúrò rẹ̀ sì rèé fò ní kúfọ̀láǹdé ni wọ́n àtúnṣe báyìí Fákóredé gbà míì. bàbá ṣe igun ti pa lórí ọ̀bọ pánfùrọ̀ ọjọ́ tí adẹ́tẹ̀ bá rí wèrè ọjọ́ náà ni yóò kàn lù pápá mo wí fún ọ pé àgbà tí ò kẹun sọ̀rọ̀ yóò kẹtàn sáré ah. wo mo sọ fún ọjọ́ náà lọ́jọ́ kìnìún àná o mo sọ fún ọ lọ́jọ́ kìnìún àná pé n ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ ah. ìjì ọjọ́ náà rèé o. ẹyẹ ayé ayé ń jẹ. ẹyẹ ayé ayé ń jẹ. ẹyẹ ayé ayé ń jẹ. ẹyẹ tó kẹ. yèyé o kí ló dé tó pè pàdé pàjáwìrì èrí kì í ṣọjọ́ pàdé. bẹ́ẹ̀ni yèyé ẹ má bínú mo mọ̀ pé èní kò ń ṣọjọ́ pàdé wa ní ayédáadé oyè kan wà tí mo fẹ́ jẹ ṣùgbọ́n tí wọn kò gbà mí láàyè láti jẹ nígbà tí mo dẹ̀ mọ́ pé mo ní yín ẹ̀yà nígbẹ̀jọ́ torí ẹ̀ ni mo ṣe sátọ̀ yín wá wípé gbogbo ọ̀nà kọ́nà tẹ́ bá mọ̀ ó ní kẹ́ ẹ gbà láti gbà fún mi. ẹyẹ tó kẹ tí a bá gbé oyè náà fún ọ kí ló fẹ́ fi jẹ́jẹ́ nínú ẹgbẹ́ yìí. yèyé ọmọ mi tí mo bí nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ forty five years ó ní kí ẹ gbà kẹ́ fi ṣe ohun yìí. ṣẹ́gun. Ah, fàkùrẹ̀dé nítorí tó báyìí ni lọ ṣàlàyé fún mi. ìwọ náà béèrè ní ò bá sì ti béèrè lọ́wọ́ tèmi èmi ò ṣàlàyé ẹ̀ dénúdénú. Ah, ọ̀làjò rẹ̀ dérú ah, mo kú mo rà níhà. kí wàá lọ́nà àbáyọ báyìí. ah ọ̀nà àbáyọ kẹ <laughs> kò sí ọ̀nà àbáyọ kánbìkan torí pé ọ òbọ̀ ọmọ yẹn mọ̀ ọmọ yẹn ti rí owó wọjà èmi náà rí i pé ìfẹ́ ti ràgà bù ọ lójú tí bá wá sọ ń gbà yẹn lọ́hùn ọ̀ gbọ́. ìwọ ò ṣe sọ ìwọ mi o kí wàá lọ́nà àbáyọ báyìí. Ah, wọ́n ọ̀ rí o. ó wà lè ṣeéṣe o bí Èdùmàrè bá kọ pé ọ̀tún padà wálé ayé tó bá wáyé lọ́kùnrin tí wọ́n bá sọ fún ọ pé ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ ọmọ ìpìlẹ̀ yẹn jẹ. orí mi o. orí mi ẹlẹ́dàá mi kí lọ́jọ́ alẹ́ ṣe wá rí báyìí kí ni mo ṣe kí ni mo ṣe tí ò dá ọmọ kan ṣoṣo tó mú nǹkan jíjẹ wá fún mi tí mo gbẹ́kẹ̀lé jalè wọ́n ti pa á ikán òkú náà ló tún wà nílé ìwòsàn tí ò yára ayé tí ò jérò ọ̀run kí ni ọjọ́ alẹ́ sì wá rí báyìí. a ní kò fọkàn rẹ̀ balẹ̀ abákú laṣọ ewúrẹ́ tún jí bó o ní nǹkan aya wa bó o ní fọkàn balẹ̀ dídùn lọ́sàn-án ó so. Ah, sọ fún mi. túnjí jẹ́ kí n rí ọ. túnjí kí n máa parọ́ fún ọ. ifá kan ní ìdẹ̀la fọ́sun òde la fòṣà irinwó wòwò la fògùn etí méjì la fún àgbọn mèrègùn. kí ló ṣe. etí méjì tó ní kí ló fi ṣe. ọ̀rọ̀ máa fi ń gbọ́. òbí nínú àyẹ̀wò tí mo ṣe hmm. ifá jẹ́ kí n mọ̀ pé ìwà àtọmọbìnrin ẹ lè ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju lọ lọ́sàn aya wa dídùn lọ́sàn ó so fọkàn balẹ̀ ọ̀rẹ́ ìlú ọ̀nà. ṣé mo sọ fún ẹ wo ó làwọn méjèèjì máa fẹ́ra lọ mo ní kó fọkàn rẹ balẹ̀ ó wá ń tó tún fẹ́ fẹ́ ọ kí ló ń darí láàmú fún kí ni wo èmi àti o ní láti kúnlẹ̀ ilé yá ilé ilé kí ni kí ni ilé. Ah akórèdé sì sọ bẹ́ẹ̀ o akórèdé ti sọ bẹ́ẹ̀ o. Ah. Huh. ẹlẹ́dàá ah. ah.